الله من شرور أنفسنا ومن نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له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 kí ọlọ́run fi ìtúrọ̀ tó wá jọ lẹ́ẹ̀kan sí i. ọ̀pọ̀ ọlọ́run ọba ilé yìí ní ìjókòó ẹ̀sìn tí a ti ń bẹ lọ́run tó ṣe àwọn èyí tí a ti ń gbé síwájú ẹ̀ náà ní ìjókòó ẹ̀sìn tó ti sọ aláǹfààní láyé ń bí àti ní ọ̀lọ́kẹ̀yàmà. níjọ́ sunday tó lọ lọ́hùn-ún mo sọ fún yín pé a ti mú ẹ̀kọ́ tá à ń kọ́ nípa ó ṣe marriage èsì marriage a ti mú wá síbi tí a ti máa fi sì àwọn nǹkan tó kù tí a fẹ́ kọ́ nínú ẹ̀sìn ni a máa fi ọ̀dọ̀ kọ́ báyìí. pẹ̀lú ìgbọ́lọ́run a máa fi sunday kan ṣe àfíríkà ìyẹn ni pé a máa fi bá a sọ̀rọ̀ lórí nǹkan tó ní í ṣe pẹ̀lú àdìsọ́kàn a máa fi sunday tó tẹ̀lé a máa ti sọ lórí títù yẹn ìdájọ́ ẹ̀sìn tí ọlọ́run gbà fún wa a máa fẹ́ fi ẹnu bá tó nǹkan tó ní í pẹ̀lú ìdájọ́ ẹ̀sìn èrò eh, ní àwọn eh, háìlà ní ojú tuntun ní nǹkan pátá tí ò yẹ ká má mọ̀ ọlọ́run gbà tó lọ́wọ́ sí i nígbà tí aláǹfààní àti ọ̀rọ̀ àwa láwọn nǹkan wọ̀nyí. lágbègbè àti òfin ẹnìkan tò mí sí wọ́n ní àwọn rí pé ọ̀pọ̀ ìgbà wà sí láǹfààní láti gba questions tó kó àwọn òbí dá lábàáyé pé láti sunday kìíní yìí láti gba questions nìkan wọ́n máa mú tó kìí tuntun nígbà tó gba àwọn tí wọ́n ní béèrè káàkiri láǹfààní àti dálóhùn yẹn láti sunday kìíní yìí láti gba àwọn lóhùn rẹ̀ ló dáa màá yẹ̀ wò. torí náà ó fẹ́ẹ́ gbọ́dọ̀ wá pé nítorí náà bá wípé ẹ jẹ́ ká fi àǹfààní ìkíní yìí láti gba question gẹ́gẹ́ bí ẹnìyẹn dá. Màá fẹ́ kí ẹnìkan bá mi kí question fún mo mùtúlẹ́ ní ìtúbá mi kí question fún èèyàn bí ẹ kálẹ̀ bá ti tún kì í kàlọ́. Ẹ bá tẹ̀ ní nọ́mbà. Báwo ni mo mùtúlẹ̀? One. Two. Three. Four. Five. Six. Seven. Eight. Nine. Ten. Eleven. Twelve. Thirteen. Fourteen. 16, 16, 17, 18, 19, 20, both sides. Ma'am, question for Christian Subayabi. Okay ẹjọ́ fún àwa tí a máa ń mú síra yìí wá tẹ́lẹ̀ òun náà ni ká sì máa mú wa a fẹ́ padà sí ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ very first chapter alágbára ọlọ́run ti yé tí àwọn tó mú wa ká sì máa mú wa volume three volume three tá à ń kà tẹ́lẹ̀ òun náà ni bọ̀ padà sẹ́yìn a fẹ́ lọ mú láti di àwọn minor topic. now the question number one. Uh, kátó dìde ní kọ́sí ẹni ká béèrè question nípa nípa káàpùrù kan àwọn ti question yẹn now tí mo ní tẹ́jẹ́ kí n ṣèwádìí nípa ẹ̀ now mo ṣe ìwádìí result ìwádìí yẹn. Hello. oṣù tó twelve percent Thank you. Ma'am, so the best ìwádìí yẹn ni wípé Abubakar jẹun. A ní ìdíkùtù ṣàlàyé. A lè máa àkọ́kọ́ àwọn àpá olùjọba lè jẹ́. Síbẹ̀ ni wọ́n rí báwo má ṣe máa wá ṣàlàyé àdéhùn títí táwa rán wa létí ẹ̀ yẹn. Àmọ́ fẹ́ ká kẹ́kọ̀ọ́ kan. Torí nínú nǹkan tó máa ń kó sí problem nípa ìdájọ́ ẹ̀sìn òun ni àìgbọ́ àgbọ́yé pé táwọn àfẹ́fẹ́ fún wa nídàájọ́ lórí ọ̀rọ̀ ẹ̀sìn wọn kì í tẹ́tẹ́ pé ohun táwọn fẹ́ sọ á dá lórí hóró àkókò kan ṣoṣo táwọn bá mọ̀ látàbí èsì lórí ọ̀rọ̀ èèyàn fọwọ́ kan private part for private part lẹ́yìn tó bá ṣàlù àlá tán. àrí hadith tí wọ́n ti ní ẹnìkan fọ́ kan private part rẹ̀ ó wá di ànábìlẹ̀ rẹ̀ pé kí ni kò ń ṣe òjíṣẹ́ láwá dá lóhùn ó ní ara ẹ̀ náà ní private part rẹ̀ wà. ó túmọ̀ sí pé fífọwọ́ kàn kò yàtọ̀ sí kí wọ́n fọwọ́ kan iṣẹ́ rẹ̀ kí wọ́n fọwọ́ kan inú rẹ̀ ó túmọ̀ sí pé ẹni ò ní láti lọ tún àlọ́ aláṣẹ ìṣẹ̀lẹ̀ fífọ́ kan private part. ṣùgbọ́n sẹ́yìn ọgbà pẹ́ni tí ò ní farabalẹ̀ wọ́n rí àdéhùn yẹn wọ́n ní kò ju àrà tí lóun fún ọ̀fẹ́ abẹ́ ara ẹ̀dá lẹ́yìn tó ti ṣàlọ́ àlá kò ní ṣàlọ́ àlá. àwọn àpá ò kì í ṣe bẹ́ẹ̀. àwọn àpá tí wọ́n fẹ́ dáhùn lórí ẹni ìbéèrè wọ́n á wo gbogbo àwọn àdéhùn ọlọ́run bá ní kojú wọn tó lórí ọ̀rọ̀ wọn wá gbà jíjẹ ìjọ wọn á fi wọn tó gbà ara wọn wọn á ṣe nǹkan tó ń pè ní reconciliation ṣe báwo la ṣe máa ṣe àdéhùn yìí pọ̀ tá a máa mú ìtumọ̀ ìkan ti bọ́ ní ìtumọ̀ kejì tí wọ́n fi ní takora wọn ẹ̀yìn náà wọ́n sì máa sọ pé ìdájọ́ táwọn yọ ìdájọ́ báyìí ni. ní àdéhùn kan ṣe ń sọ wípé fífọ́ kan adéhùn kò ní ìdòkè torí ẹ̀ṣàlẹ̀ àlá bẹ́ẹ̀ la rí hadith kan sáàmìlì kì í sọ pé muhammad abasarahu fọlẹ̀tọ̀wọ́dà ẹnikẹ́ni fọwọ́ kan muhammad safarjahu fọlẹ̀tọ̀wọ́dà títí ẹni tó bá ti fọwọ́ kan abẹ́ ẹ̀rọ ṣàlùwàlá. tó tẹ́lẹ̀ ní ìdarí yẹn tí ò rí àkọ́kọ́ òun náà dájọ́ wípé anytime fọwọ́ èèyàn láti lọ sí private party o ó ti sọ̀rọ̀ yẹn fún wípé ó lọ á wá dàbí ìgbà tó bá ní ìdájọ́ yẹn ń tàkóra wọn. ìdí nìyẹn táwọn onímọ̀ tí wọ́n ń sọ̀rọ̀ ń bọ̀ wọ́n ní káwọn má fi hóró àdé kan tá a bá rí máa fi dájọ́ wọ́n láti rẹkọ̀nfàl àwọn àdéhùn á tún wọ́n fẹ́ ara wọn tún wọ́n fẹ́ ara wọn ò bá ṣe é ṣe fún tòní reconciliation wọ́n máa wá wo èrò ló ṣáájú dé mọ́ àdéhùn wọ̀nyí èrò ló gbẹ̀yìn dé tó bá jẹ́ pé nígbà tá àárín wọn tò àkànṣe tí a kò sí bí a ṣe fẹ́ tu hadith bọnú ara wọn tí ò ní takura a jẹ́ pé a wá ṣèwádìí pé èwo ló kọ́kọ́ dé èwo ló dé kẹ́yìn èyí tó bá dé gbẹ̀yìn yẹn ṣe mọ̀ pé òun náà ló yẹ kó sọ̀rọ̀ kó ànábì sọ gbẹ̀yìn láìbẹ̀kọ́ wọn á wá ní títí dé gbẹ̀yìn yẹn o ó ti abrogate èyí tó kọ́kọ́ wáyé ìyẹn ni pé ìkájọ́ tí ọlọ́run ọba fún gbẹ̀yìn ó ti pa ìtẹ́tẹ́ ó wáyé ó rẹ tí ọ̀rọ̀ tí ni ìgbà pa tí wọ́n máa ń mọ ìròyìn nígbà tá a bá ń bá ń pa wá. bóyá ọlọ́run ní ká ọtí nínú ohun ẹ̀sìn ni ẹ má sùn mọ́ rárá. tó nípa ìdájọ́ ni ọ̀rọ̀ àdéhùn wọn. wọn ò wá lè dúró sẹ́yìn ara wọn ṣe reconcile wọn máa ṣe interrogation. sẹ́yìn kọ́ lè fi pé àdìpọ̀ kan o pípa kan rẹ a ń láti kọ́kọ́ mọ èrò ní ṣáájú dé èrò ló dé bẹ́ẹ̀ ìdí rèé ti jẹ́ pé akíyọ ìdájọ́ ẹ̀sìn kì í ṣe iṣẹ́ ọmọdé iṣẹ́ àwọn àgbàlagbà àfáà ni. púpọ̀ jù nínú àwọn ìdáhùn táwọn náà máa ń fi iṣẹ́ àwa là ń dé lórí àwọn ìdáhùn yìí a máa ń fi pé àwọn àfáà sọ àwọn àfáà sọ torí pé àdí tójú tí tó pọ̀ tójú tí tó lọ. mo fẹ́ bẹ̀yìn pé lórí gbogbo àwọn ọ̀ràn ẹ̀sìn bá ti ń rí hadith àbí aya quran ká máa ṣèwádìí dáadáa tó sí àwọn àbáàkọ ká wá padà síbi ìtẹ́ ọmọ ìyá wa. ohun tí wọ́n ti rán alétílẹ́gbẹ́ náà ni hadith wà nù sra riabu salihin tí wọ́n ti ní ìdíṣẹ́ ńlá ń bá wọn sọ̀hábà kan jẹun arákùnrin kan wá ń bọ̀ tí kì í ṣe mùsùlùmí òun náà wá fẹ́ jòkó tí wọn láti tọwọ́ bọ oúnjẹ ọmọdé wa gbà lọ́wọ́ ni ó wá ní òun rí tí àṣetánì wọ̀ọ́ lára ẹgbẹ́ ẹ̀kọ́ ni pé torí náà ó má bá wọn jẹun táwọn. wọ́n wá ní ọmọ ọ̀yá wa kan ó yọ ìdájọ́ láti wọn fàkìtì yìí pé ó ṣe é wọ̀ láti bá ẹni tó ti bá ṣe muslim jẹun èmi wá da inú ìpè ẹjẹ ká ṣe pẹ̀lẹ́ kí n fi ohun táwọn àfa ọ̀sẹ̀ lórí ẹ̀. ẹni tọ́lọ̀ bá wá ní kíkẹ́ tó máa ń lọ sórí nẹ́ẹ̀tì dáadáa tó lọ sí islam question and answer láìsí sheikh sọ́ọ́lẹ̀ alamọ́lẹ́jì adáhùn ìbéèrè yẹn bẹ̀. sọ́ọ́lẹ̀ alamọ́lẹ́jì ọ̀pọ̀ ńlá ni ìfọ́lọ́ ṣe ṣe àwọn àfa lẹ́nu irun tí wọ́n ní rẹ̀lẹ̀ òun tó ti ń sọ pé òun ò tún tó ìdáhùn yẹn fún wa òun tún fẹ́ pèsè táwọn àfa tó tún dé òun lọ tó wá pò tó sí sheikh mbaz àti sheikh ibn ọ̀sẹ̀yìn táwọn méjèèjì ti kọjá lọ sọ́dọ̀ lọ́hùn kọ́ lọ́n bá wa yá sí wọn ó wá pò tó tí wọ́n sọ lórí pé ṣé mùsùlùmí ló bá kékeré jẹun tó máa kọ́kọ́ fẹ́ ka ìdáhùn wọn ti rí sí lẹ́yìn náà màá wá gbìyànjú láti ṣàlàyé kí la máa wá sọ kẹ́nikẹ́ni bá ti wá lórí hadith kí sísà wa rán wa létí ẹ̀ yẹn wọ́n ní ọmọ agbọ́ ẹrú ọlọ́run yìí bèrè wọ́n ní ṣe lẹ́tọ̀ọ́ tí mùsùlùmí ó jókòó máa jẹun pẹ̀lú òṣèlú bí ọ̀ká wa dáhùn wọ́n ní lẹ́yìn sọ̀rọ̀ àkùnrin máa àlùfáàjẹ́r haramen ìgbà dáàtì hájá ìlà ràlẹ̀k. tí mùsùlùmí ó jókòó pẹ̀lú jẹun tí kì í ṣe haram tá a bá rí ní ìdìbò kí ló dé lead ó sọ ní ìjòkó tó wáyé lẹ́yìn nígbà tó ń béèrè ìbéèrè yìí wọ́n ní kí wọ́n jẹ́ pé wọ́n jẹ́ nǹkan ẹ̀gbin títí kí àti ẹ̀gbọ́dọ̀ bá wọn jẹun ni ọlọ́run ní ní ká máa dì mọ́ wọn ká máa fẹ́ wọn níyàwó náà ọlọ́run ti yọ̀ǹda pé ọkùnrin mùsùlùmí ó lè fẹ́ obìnrin mùsùlùmí ẹni ká lè jù wọn lórí bẹ́ẹ̀ òfin tí méjì tó tó yẹn ni sọ pé ká má jẹ́ mi ì fẹ́ mọ fẹ́ǹsì tó máa wà ń bẹ̀. ṣùgbọ́n ká padà síbi nǹkan tí ọmọ ìyá wa rò ó ní nítorí wípé àṣetánì ó máa báyàn jẹun bẹ́ẹ̀ náà ni lẹ́yìn ò bá ṣe àdúrà tó yẹ kéèyàn ṣe kí ọ̀tọ́ bá ara lé ẹ̀sùn kí ló máa ṣẹlẹ̀ àṣetánì náà máa bá ṣe ó sọ bẹ́ẹ̀ náà òun náà ṣe rán alẹ́ ká ṣàdúrà ká tó súnmọ́ ara lé ẹni ká ṣàdúrà ká bá tó sùn lórí ìbùsùn ẹni ká ṣàdúrà bá fẹ́ jẹun. Bí àbá wá ṣọ́ra, ẹni yẹn ṣe sáré yọ ìdájọ́ yẹn tí kì í ṣe fáwọn àpá ló yọ tó ní òun kàn sí níbi pé àdìbá fẹ́ jẹun. Túfẹ́rẹ́ túfẹ́rẹ́ ó súnmọ́ kó sọ pé àtúbájẹ́ bẹ́ẹ̀ náà a lè fẹ́ káàtì níyàwó. Torí pé káàtì rò ní ṣe àdúrà zékìrì tí wọ́n ní ká ṣe níbi pé agbára lé ẹni ní nǹkan kọ̀. Ó máa fún ṣètọ́nù láǹfààní láti máa súnmọ́ wa òun ńlá sì ni so n táwọn àpapọ̀ ń dáhùn àmì pé rárá hadith wáyé yẹn wọ́n ní wá kíláàsì àyìn ni individual incident ni kéèsì kíkọ́ wà ní hóró ni wípé tí hájà bá wà tí níbi bá wà fún ọ láti bá káàkiri jẹun tí wọ́n fún ọ ní example wọ́n ní ìdàgbà àti hájà ìlàzàlẹ̀ àwọn olùmọ̀sí àṣẹrẹ̀ ìyá tí ń tẹ̀sẹ̀ sí kọ́tà tẹ̀sẹ̀ tẹ̀ agbánilẹ́sẹ̀ ti kí ká bá wọn jẹun ká bá wọn jẹun àwọn. wọ̀lá àti ṣùgbọ́n láti ṣàkóso ohun àtàbẹ̀n àtàkùnlé máa hó ìrẹ́ ìṣẹ́lẹ̀ ìṣẹ̀rẹ̀ rí àwọn mọ́tíláhà ṣẹ̀rẹ̀ yẹn. nínú àlàyé tí ṣe hébùn ìtẹ́yìn ní ṣe òun náà sọ nǹkan tí bàbá yìí sọ wípé àfẹ́kẹ́ mú kírísítẹ́nì àti júù àti àwọn kan sábẹ̀ yẹn kìí wọn kì í ṣe alukab àpẹẹrẹ mú wọn ní close confidant ọ̀rẹ́ kìrìtìfù ẹgbẹ́ pé each time ẹgbẹ́ ń ṣe ni ẹgbẹ́ ń jẹ ni àkọ́bẹ̀ ṣùgbọ́n a fẹ́ apọ̀ à ń ní láti máa bá wọn ṣe yálà tí pé àjọjọ mọ̀lẹ́bí àti torí pé a fẹ́ wọn níyàwó àti torí pé a fẹ́ ṣe dáadáa kan láti fi jẹ́ kí wọ́n rí ẹwà ìsáàmù àwọn kan tó lè dá mọ́tíláhà ẹ̀sìn nìyẹn nínú àwọn situation báyìí ọlọ́run ìṣeléwọ̀ wípé kíká pèrè kíkọ́ wa jẹun nínú abọ́ kan náà. àwọn bàbá tí wọ́n ń dáhùn ìbéèrè yìí àlàyé òun ni wọ́n ń ṣe nípa hadith bí wọ́n ní wá sí àtọ̀ àyìn individual incident ni orí kékeré kì í ṣe torí kẹ́niyẹn tí kò fòrú làmẹ́jì ṣe gbà lọ́wọ́ bẹ́ẹ̀ ni ó yẹ kó kó wa ọlọ́run lọ́ọ́ lè fẹ́ wọn níyàwó o ìkọ́tẹ̀ bá fẹ́ àrò kìkáp ara ni wọ́n bá fẹ́ tọwọ́ bọ̀ wá ní oúnjẹ yín ẹ̀bà mú ó gbá ẹni ẹ lọ́wọ́ mú nítorí fẹ́ǹsìkọ́ mi wá ẹ̀ ń sọ̀rọ̀ ó gbẹ́ni ẹ lọ́wọ́ mú nítorí pé ó rí kíṣẹ̀ ìtàn ti tuntun lára ó túmọ̀ sí pé kọ́tẹ̀ ní muslim wà lẹ́ni tí nǹkan yẹn ṣẹlẹ̀ sí ó ṣeé ṣe ó fẹ́ ṣe the mùsùlùmí tí ó bìkítà nípa àwọn àbùkárà tó yẹ ká ṣe òjíṣẹ́ ńlá lè torí ẹ̀fọ́ pé a ah, má tẹ̀wé oṣù tó ń jẹ wa tí mo ti ṣe tán ti kú sí ẹ lára látara tí ó ṣe ṣe tí ò bá fún náà mu. wọ́n ní àlè ah, conclude láti ní hadith yìí wọ́n ní wá ṣe léèrọ̀ pé ìgbọ̀n tí jẹ́ ọ̀hún kitab torí kí kò ní ṣe zikiri ká má jẹ́ kí bá wa jẹun. a ti ẹ̀ wá lérò tá a bá ṣàlàyé yìí pé àgbẹ̀ bẹ́ẹ̀ mùsùlùmí tó ń mú ìbá ti ṣe bísíláì tó ní ká ṣe lágbọ̀ òun náà lọ́wọ́ ní bẹ́ẹ̀ sì ni bísíláì ṣíṣe ìfẹ́ àpárá kan lábẹ́ fún àtúnṣe tó ràn yàn ni wọ́n ní mọ́tà àbò ní ká ṣe ṣùgbọ́n àní ní mùsùlùmí dìde ń di oúnjẹ ìfẹ́ dìde tó ní ká ṣe bísíláì tó ẹgbẹ́ tẹ̀lé lọ́wọ́ ìdáhùn yẹn lórí ìbéèrè tí wọ́n bí wá lọ́jọ́ yẹn alùpàkà tó jẹun sínú ìdìbáwá àti ìṣùpá àfẹ́kámú wọn ní ọ̀rẹ́ kòrí ọ̀rẹ́ tímọ́tímọ́ pẹ̀lú bẹ́ẹ̀ náà lọ. kò sí nọmba wán béèrè question báyìí. sáwọn ayé kan ti lọ wọ. aleykum salaam wa rahmatulahi wa barakatu. wọ́n ní pé ìdá tí wọ́n máa ṣe ìdá tí wọ́n máa rìn mọ́lẹ̀. ṣé wọ́n máa rìn mọ́lẹ̀. mo understand it. nípa irun tí wọ́n bá kọ́ ọmọ yẹn. ó ti wọ́n dá sí mi kọ́ ọ̀. ṣé ó dá kíyàn máa rìn mọ́lẹ̀ tó kò dá kíyàn máa sún. ṣe lórí ẹ̀. wọ́n ní pé torí pé ó bá jíjẹ́ ìgbéyàwó kámà pé gbogbo ẹ̀yà ara wa bí òkan irun ó máa padà wá. kò ní dá kí ó padà wá ní ipò ẹ̀gbin. kò dá mọ́lẹ̀ náà mọ́lẹ̀ náà. àkọ́kọ́ náà torí nǹkan tí sísan béèrè yìí ó wà ní nǹkan tí a máa ń ṣe wà lọ yìí pé ká ṣọ́ra láti máa yọ ìdájọ́ lórí torí gbogbo nǹkan tí wọ́n ti ní ṣe pẹ̀lú ohun tó jù òrí ọ̀rọ̀ ìdúnyàt àwọn nǹkan tó jẹ́ pé ọmọ ànábì ádámù lè dédé ronú kan ó jẹ́ ní àti tó jẹ́ pé regulation wáhíù ló fi ń kọ́ yàn àwọn àtọ́ òfin fẹ́ kéèyàn dédé sọ láti dín òun sìn tí n bá ní àti bàbà tẹ bá ti rí pé ọwọ́ ẹ̀kọ́ ti ṣe ẹ má jókòó sábẹ́ ẹ̀. abábíyí lè rò pé hadith oníṣẹ́ wa ní hadith kọ̀ ọ̀rọ̀ làákàyè ni nígbà tọwọ́ kan ti ṣe possibility wà wípé kí ni ó lè ti bẹ̀rẹ̀ làwọn èèyàn lórí. ilé táàtà bá ṣe rí ìyẹn àtẹ̀yẹ́wá ayà quran àti hadith anabi tuntun ní rẹ̀ ẹni tẹ bá ń kọjá lórí afárá lórí bíríkì tẹ bá ti lọ sí kí ní padà sẹ́yìn ká níbi àdé wọn ló ń ṣe fún wọn fún wa. bá a ṣe rí pé lọ́jọ́ keje tó kù bá kú ó máa ń padà wá sílé máa wo báwọn ará ló ṣe ń sunkún sí àádọ́lérè èèyàn ìdí tó ronú kó mọ ilé yìí ọjọ́ ìkọ́ ni a níbi regulation láti mọ nǹkan bẹ́ẹ̀ yẹn. gbogbo nǹkan tó bá ti jẹ bẹ́ẹ̀ tí kì nǹkan tí wọ́n lè tò láákàyè nìkan dámọ̀ àwọn àpá ẹ̀yìn ìbá máa ṣẹlẹ̀ pẹ̀lú ẹ̀ ẹ́ èyí máa kó sí nǹkan táwọn kòkòrò máa ń kó sí àwọn olókàlẹ̀ dédé rí nǹkan lábẹ́ lẹ́mọ ọlọ́run ọba báyìí ni aṣọ ẹgbẹ́ mùsùlùmí àwọn máa ń wá àkọọ́lẹ̀ tí ó fẹ̀rẹ̀ àwọn nǹkan yìí àpèjúwe tó jẹmọ́ nígbà dáhùn tẹ̀sán sísà wa o wọ́n ní tinubu bá ń bíyàn síbẹ̀ tẹ́ pa ìbínú rẹ kí ni kó fún un wọ́n ní kó ṣàlùwàlá àwọn kan tí wọ́n gbé ní àlàlá mu. àwọn tí wọ́n ní kó sàlùwàlá wọ́n bá ní àwọn pẹ̀lú òní pé bá sàlùwàlá kí ni máa tílà wọ́n la mọ̀ pé ẹni tó bá ń kírun á ti bá ẹ̀mí padà sọ́dọ̀ ọlọ́run tàbí ọ̀pọ̀ kò lè máa fọ́lọ́ ọ̀bà dúró tó ó ṣe é ṣe kókó yẹn náà tílà yẹn tán sẹ́gun ẹ̀kí wálẹ̀ ìwé pẹ̀lú fún mẹ́sì sẹ́ǹtì ṣùgbọ́n pé ó ní àlùwàlá ó túmọ̀ sí pé kí nǹkan kọ́ wà tó special nípa omi àlọ́ àlá àti yàtọ̀ sí omi tó wà ní àmì tá a mú fi omi tó mọ̀ yàrá ẹ̀kọ́ ni a ní the regulation ti rẹ̀ tó àáfà tó bá fọ́ àádúró rè pé mọ̀nà ayé náà lẹ́tà ara ìbòrò ti bá ilé ìwé pàdé ṣé kùránì ló fẹ́ ni àtàkàdé tàmẹ́lì ṣe bẹ́ẹ̀ kọ́ wa ní pàtàkì omi òun ló fi àlọ́ àlá kọ́ wa ìyẹn kó gbàgbé láti sọ àǹfààní tó wà ní omi àlọ́ àlá fún wa àwa wo ti sọ habib káàrí ti kàn sáà mẹ́tò fẹ́ fún àkómi àlọ́ aláwọ̀ ẹjọ́ máa wà nílé yín o níjọ́ táwọn àbúrò tàbí ni ọmọ àbúrò fún ẹni. káàrí nǹkan tó tọ́ gbogbo ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn tó ti ń sìn sọrí à ń pè nǹkan kan ní àtúndà kàtó pé òun ló kùtà àtẹ́gbẹ́ mi ní lẹ́yìn ọ̀rọ̀ mari àbúrò náà ló bá ń yìí. ẹ̀yìn gbogbo làwọn náà dẹ̀ máa máa há sórí tágbárí nípẹ́ ni ọ̀rọ̀ àfáàní ọ̀rọ̀ àfáàní àfáàní ìrẹ̀lẹ̀ orin tuntun tí wọ́n sọ̀rọ̀ gan lọ. ìpínlẹ̀ bá ti dámọ̀ pé kí ni a máa ń túmọ̀ pé ìsọkúsọ lọ̀rọ̀. ẹ ní o ká àpá kan ló sọ ẹ máa bèrè pé ẹ̀rí tí wọ́n ní kí wọ́n ọ̀rọ̀ mọ̀ tó tẹ̀rí yẹn kí nǹkan tó sọ àbí kò fi í. tó tó mi àlọ́ àlá ló máa ń rọrùn dúró àmẹ̀rí tó sọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ náà nínú ìtàn sọ yìí wípé ìkànnà àbí irun orí àbí ibi ọmọ bá bímọ báwo ni ká ṣe ṣe àmọ́ tẹ́sítì àyà quran àbí hadith anabi tó ṣàlàyé báwo ni ká ṣe ibi ọmọ ìkànnà ọwọ́ àti orí. ṣùgbọ́n àwọn àfáà ronú sí pé àwọn nǹkan tó ara yìí pàápàá jùlọ láwọn àwùjọ kan àwọn èèyàn tó èèyàn máa ń lò fóríṣiríṣi ọwá bẹ́ẹ̀ ṣe máa bẹ́ẹ̀ ṣe máa mójútó tí òfin ní dé ọwọ́ ọmọ àmójútó ìyọ̀nà méjì náà ni ní ìrònú sí kẹta yálà ká bò mọ́lẹ̀ torí pé tá a bá bò mọ́lẹ̀ tí wọn mọ́tò tá a bò sí ó ṣòro pé ó tún máa lọ sí òbí wa torí pé bí wọ́n bò mọ́ ó ti bẹ̀ dáná fún oṣù tó tóbi lọ. pèpè nìkan bá wọ́n pé ó ti rárá kò yẹ ká dáná fún a sọ pé àmẹ̀rí tó ṣe ló rọ̀. orí nǹkan tí kì bá ti ṣe ìbáàdà tí kì bá ṣẹ̀fù ẹ̀rí tó takò là ń béèrè kì í ṣe ẹ̀rí tó sọ pé ká ṣe é lóò ká ti ṣàlàyé lóò fún a ní tí ìjọba jẹ́ sí akọ́mọ ẹ̀rí òní ní ká ṣe é ọkọ̀ ṣe é. tí ìbá ṣẹ̀fù akọ́mọ ẹ̀rí òní sọ pé ìrọ̀ ni ká dáná fún orí ká dáná fún èékánná àmọ́ tó ṣe ló rọ̀ ṣùgbọ́n ọmọ bá wá rí i pé ṣíṣe bá míì tún lè fún wa ní garanti pé mọ healthier disposal ẹni pé mímójútó mímójútó tó wà healthier nígbà àbùdó ìlera ìyẹn lọ àwọn doctors wọn ní bó ṣe máa ń treat biomedical risk àwọn kan bá jẹ ẹ̀yà ara kan tó kàkọ́ pẹ̀lú àwọn pàǹtí ilẹ̀ tá a bá gbá nínú ilé wọn ní kó ṣe máa ń tì kí ó dàbẹ̀ kó máa ti chemical tì kí ẹni. tá a bá ní garanti tá a bá rí dìde sóògùn irú àwọn nǹkan yìí sí wọn ní kó ṣe máa tì kí pẹ̀lú chemical tá a fẹ́kọ́ ṣẹ̀rí àlòdì sí yẹn. ṣùgbọ́n nígbà tí ò sí irú ìyẹn àròwọ́ tó káàbù mọ́lẹ̀ àti kádáná fún àmọ́ nǹkan tó ṣe ní rọ̀ tó ìyẹn ní ìdáhùn question sísà mi ọ̀gá ti la ọ̀pẹ̀rẹ̀. kí ẹn tó béèrè question nígbà tí kò tí ì wó o àfihàn tí wà confused ó sì láǹfààní kó sọ̀rọ̀ ká tó gbé máa tó tó the next person. Báwo ayé ti sà? Ṣé fún bẹ́sẹ̀ ló dáhùn? Yes sir. Aleykum salaam. Báwo ló fún ọṣẹ? Bẹ́ẹ̀ni, a lè fún ọṣẹ láàrin nǹkan tó rán pẹ̀lú ẹ̀. Now, yes, Mami, question number two. Ṣùgbọ́n ẹ̀kọ́ jẹ́ kí n kì í lọ, ẹ̀ka blessing, ọmọ mẹ́tẹ̀ẹ̀rin, ó lè máa tọ́jú ẹ̀rọ healthy system títí tábà fúrẹ́ṣẹ̀ wọn lónìí fúrẹ́ṣẹ̀ lọ́la tí ìkọ́kọ́ bí ìjì ìbálẹ̀ bá ti dàgbé lọ́nà títí ó lọ bírèkì òun yẹn ó bá ti wá di iṣẹ́ all the time bá ṣe ń ṣe à ń fúrẹ́ṣẹ̀ ni ìjọ kìlọ́kìlì pé water system ni a máa block ṣe kò advisable láti fúrẹ́ṣẹ̀ kì í ṣe kí tó dé èèyàn lórí àti mójútó water system ni ẹgbẹ́ mi ń sísà mi. Yes, question number two. Aleykum salaam wa rahmatulah. Ọlọ́ba ni sọ ilé sọ̀dá. Àmì àtàrí náà. Ìbéèrè mi ni pé ẹnìkan ló béèrè pé nǹkan tó máa ń fàjà láàrin wa àtọkọ rẹ̀. Nípa ìbálòpọ̀. Àbẹ̀ fún àwọn kìnìún fún láàrú tó. Ṣé ìjọ là ń gbọ́? Ọ̀kẹ́ bísímìlà. Ó ní nǹkan nípa ìbálòpọ̀ oní tó máa ń fa ìjà náà ni pé kò sí ìgbà tí ọkọ̀ máa ń béèrè. Ṣé òun ò fi ń enjoy ara òun? ọ ah. Ó tún wá ni pé kí ni àwọn ọ̀nà wo àti pé àwọn ìṣesí ló lè máa ṣe tó lè jẹ́ pé irú nǹkan báyẹn kò ní mọ wáyé láàrin. Alhamdulilayi my sister. Um, ìbálòpọ̀ Ọlọ́run ọba tó dá ara ọkùnrin àti ara obìnrin. mọ ìyàtọ̀ tó wà lára àwa méjèèjì. ní ṣe ní káṣíwájú ẹ̀dá ó kọ́ wa láwọn ẹ̀kọ́ kan nípa ìbálòpọ̀. tọ́lọ̀ bá ní kọ́kùnrin farabalẹ̀ kọ ó ṣe é ṣe tó hẹ́ẹ̀tì ìyàwó ẹ̀ láti enjoy sexual intercourse. ọkùnrin náà la expect ọ̀pọ̀ obìnrin aláhì. torí títí tí gbogbo wa ajẹ́ yá tọ́lọ̀ bá ní ká láwọn ẹ̀kọ́ tó yẹ ká ní tá a bá pe àwọn tí wọ́n jókòó ká kọ́ wọn láwọn ẹ̀kọ́ kan tí wọ́n ti wọlé ọkọ̀ tó ṣe rẹ̀ ṣùgbọ́n torí pé nítọ̀ ibi tí gbogbo àgbà kọjá ó lè má jà ká ní ráǹkàní yìí àti pé ṣé ojú wa là sẹ́sìn ìdíje kánò pé ara ojúṣe wa ni láti fún àwọn ọmọ wa láwọn ọ̀kọ̀ọ̀kan dún. ọ̀pọ̀ ìyá gan ṣe ní kẹ́sọ̀ nǹkan tó ti jẹ mọ́ ọ̀rọ̀ báwo lè ṣe ń bá ọkọ lò pẹ̀lú ọmọ ẹ̀ rárá rárá. ṣùgbọ́n kí n ta wá fẹ́ ṣe ni pé ọlọ́run ní pé orí tó rí yìí àwọn brothers náà la ti wọ́n kẹ́kọ̀ọ́ yẹn kí wọ́n lè máa bá wa kọ́ àwọn ìyàwó wọn. ṣùgbọ́n tí wọ́n fẹ́ pé brother fúnra rẹ̀ onímọ̀ nípa ẹ̀ ìgbìyànjú láti wá àwọn tó máa ṣàlàyé àwọn tó níwọ̀n yìí fún un láti kọ́lọ́ oúnjẹ tó bá wa ṣàánú torí pé ilé máa ń tẹ̀sẹ̀ dàrú àwọn òbí ń pàdánù fún un ara oṣù ni wọ́n máa ń rìn kálẹ̀bù wa láì mọ̀ pé àwọn gbọ́ngàn làwọn alálẹ́bù yẹn. sẹ́rí nínú nǹkan tí ọjọ́ tí ọkùnrin kẹ́kọ̀ọ́ ń tẹ̀ òun nìkan tí sísà kiri yìí. tọ́jà la tó tó mú sùúrù pẹ̀lú sísà yẹn. tí ìmọ̀rú mọ́tò nǹkan tí ó ṣe sísà òbí mo rè é ní several things tó lè bá sinimá ìjọsìn fún intercourse. ọ̀pọ̀ tó mẹ́ ni pé ara ọkùnrin máa ń yára jí ara obìnrin lọ obìnrin máa ń níbi pé kí bọ́ọ̀kì ẹni pé sọ ara ẹni lára tó wà prolonged ara tó fojú ọ̀pọ̀lọpọ̀ bọ́ọ̀lá tàbí rí lára tó fojú yẹn òun ò lọ́kọ̀ọ́ nípa pé ara obìnrin máa ń slow láti yí ju tọkùnrin lọ ni wọ́n ṣe ní pé àkọ́kọ́ bá wọn ṣeré for some time títí di two penetrate ó ṣe ń ṣòro warawara wáyé láàrin ìṣẹ́jú márùn-ún ó ti yanjú nǹkan tó bẹ́ẹ̀ tó tó ara obìnrin ò dẹ̀ ní yẹn kò sí ìṣàkóso ajé pé ayé ọlọ́run wọn ní ká má tà sí wọn nǹkan kan ìdí ṣe tẹ́ra sílẹ̀ ní òṣè ní máa di ṣe intercourse anytime tí kò ní bá ń pè é ní tó tó yá bí ìgbà tó bá ní kí wọn wá sí ìpàdé ní ìrìn difficulty yẹn fún experience látara pé ọkọ̀ ò lẹ́kọ̀ọ́ ti ẹkú ní ìdíṣẹ́ ńlá sọ́lọ́lọ́sọ́lọ́ tó ṣe ń kọ́ aláwọn ẹ̀kọ́ wọ̀nyí láàbẹ̀ ń bí àwọn pọ́rọ̀ táwọn náà farabalẹ̀ kọ́ àfẹnumọ́ ẹ̀ àtàwọn oníjẹta yìí tó fi ń sìn now one other reason tó tún lè fà á òun ni pé tí ara wa tọrẹ ṣe ṣe máa ń jí tọ́ba tẹ̀lẹ̀ fọwọ́ pa èèyàn méjì lára for the same amount of time jíjí ara yàtọ̀ ọ̀dọ̀ ẹnìkan ọ̀dọ̀ ẹnìkan ẹlòmíì response ẹ̀ wà pásítà ẹlòmíì kẹ̀dẹ̀rẹ́ ó fúlò láti respond ṣe rí láàrin àwọn ọkùnrin náà nìyẹn so nature sister ó lè constitute yàtọ̀ sí mọ́tò sísà tá a jọ kó lè contribute àìmọ bọ́dà òun ló kó ìjókòó jù nínú àìmọ enjoy sexual intercourse torí pé sísà tá a jọ kí ní tiẹ̀ ní kí wọ́n sọ láti respond wọ́n ló ní solution solution náà ni pé ọkùnrin á tẹ̀ láti mọ àwọn ibo lèwọ́n lè fara fọwọ́ kàn lára ìyàwó ẹ̀ kárẹ̀ á ti jí sí nǹkan tó burú mi tó tó ìyẹn dára alẹ́ ẹni tó tó máa ń jẹ́ ìdù ọ̀láyìn torí pé ọlọ́run ní húnlẹ̀ nígbà tí lọ́kùn wàhántì nígbà tí lọ́hùn náà ó jẹ́ aṣọ ìbúra fúnra yín ni ọkùnrin gbọ́dọ̀ fóbìnrin gbọ́dọ̀ fọkùnrin náà. tó kí ọkùnrin mọ ìyàwó òun máa ń láì kí wọ́n fi wọ́n kàn àrẹ̀ òun ní tètè jí a máa fẹ́ kí wà gbígbẹ́ tó kẹ́kọ̀ọ́ yẹn ìyẹn máa ń help sísà pàjẹ́ pé ó máa ń slow láti respond. ìpínta ni pé báwo obìnrin bá tẹ̀wá respond náà nǹkan táwọn olóyìnbó máa ń pè ní ọdúnrún gbígba omi ara kékeré kì í ṣe gbogbo obìnrin ló máa ń yára rí ìtì ẹ ẹlòmíì ti experience ẹ rí látara pé ọkùnrin máa ń kánjú ìṣẹ́jú kíkọ́ kí níwọ̀n yìí ìpalà lè fọ́mọ láwàtà ọjọ́kùnrin òun la ṣe pé sísá wa ní bẹ́ẹ̀ tí kọ́jọ̀ kan bá wa tí ìpẹ̀tẹ̀lú yín fún wọn àìsà gbogbo ìrántí tí wọ́n ti bọ̀ wá lẹ́yìn ìgbà yẹn wípé ó yá àwọn ìbá èyí pátá wọn àti ìdí aspect yẹn èmi kò bẹ́ẹ̀ ni ká sọ pé. so àwọn aspect tó bá wa discuss lẹ́jọ́ sí wọn láwọn náà realize kọ̀ǹpútà ti wáyé pé èdè òyìnbó tí wọ́n lò ìjọpọ̀ pọ̀lọpọ̀ wa gbé wọn yé wọ́n ti wá ṣèlérí pé àwọn máa wá bá wa jókòó lẹ́lẹ́ẹ̀kejì lórí títí patient tẹ bá nílẹ̀ ẹ má tìjú tìjú lọ́ọ̀ba ara ẹ̀ sí ni ìfalẹ̀ mi lè ṣàlàyé ẹ̀ mọ́ báwọn ṣe jẹ́ obìnrin wọ́n máa tún understand dáadáa wọ́n ti jẹ́ àwọn dọ́kítọ̀ tó ti yé àti pé àti tí wọ́n jẹ́ àwọn dọ́kítọ̀ wọ́n ti ń cancel ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin lórí àwọn nǹkan báyìí gbọ́dọ̀ máa ń rán mi fáwọn brothers tí ń bá wọn ṣàlàyé fáwọn brothers àwọn sisters yìí wọ́n ń rọ́jú mi ọ̀pọ̀lọpọ̀ brother ni ò fẹ́ kọ́ ti kọ́ nǹkan wọ̀nyí. so this is the primary question ọmọ àlè human hospital àbí? question tíra kó bọ́sù àlọ́ wọn. náà bàbá wa sọ fún ẹ tí nǹkan yẹn ń ṣe tó ní experience yẹn bàbá wa rí mọ aisha and iman hospital tí mọ aisha bá gbàgbé kó wọn á lè mọ bóyá òun ní ó ní di counseling ní àbọ̀kọ ẹ̀ service ọkọ̀ yìí ṣe ń ṣe bá jẹ́ kọ́kọ́ ló ní di counseling tí wọ́n lè rán ọkọ yẹn sí wa ká bá sọ̀rọ̀ ọ̀pọ̀ sísà fúnra rẹ̀ lónìí kan kí ọmọ àìsà lè bá a bá sọ ọ̀pọ̀ ìsìn nìyẹn tó ń sísà wọ́n sọ pé power involved. ṣùgbọ́n ẹyọ kan ní ẹsẹ̀ pẹ̀lú mọ́ kí nọ́mbà bá fún wa ẹgbẹ́ rẹ̀ lẹ́ẹ̀kejì sí nọ́mbà three. Nọ́mbà three. Nọ́mbà three ọ̀ aleykum salaam wa rahmatulahi wa barakatu. àṣàrò ọ̀dà àṣẹ̀yìnlẹ̀ ìsìn. àmì àtẹ̀yìn náà láti lọ fẹ́rẹ̀. lórí ọ̀rọ̀ máyé ẹ̀ṣẹ̀ tíì pẹ̀lú wa. èyí ọ̀rọ̀ pọ̀ jẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n láì. tí wọ́n jẹ́ tẹ́tàn ó máa pẹ́ kí ẹgbẹ́ lè parí pẹ̀lú àwọn bẹ́ẹ̀rẹ̀. ọba ẹ̀ǹkọ́rẹ́jì wọn kan àwọn tó bá rẹ́kọ̀d kan dà lọ́wọ́ wọn lè ní lọ́wọ́ orúkọ rẹ̀ kì í sílẹ̀.

pé kí ọkùnrin tẹ́ra pọ̀ òun ló bí ń da fún wa jù tí ọba dẹ̀rọ lè tó bẹ́ẹ̀ ni. káwọn kókó ti ṣẹlẹ̀ síwájú tí wọ́n ń pé lẹ́yìn ìgbà tó bí ìgbà tí èyí bóyá lẹ̀ mo pé kọ́pẹ́yàwó kọ́pẹ́yàwó pẹ̀lú àbẹ̀gbẹ́gbẹ́ máa ń padà ṣẹlẹ̀. mo jẹ́ pé kí ó padà ṣẹlẹ̀ ó máa yà rẹ̀ nígbà èyí yìí ìbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ èèyàn tó yàwó ètò ìgbàgbé àgbàgbà di rẹ̀ lẹ́yìn tó ṣe lè lè ṣe bẹ́ẹ̀ ṣá èèyàn lè à ń tà tó sọ fún ara. tí wọ́n ń lọ àwọn kankan tó máa ń fẹ́ ta ìlú ẹ̀rọ tó ń tà dandandan pé tí àwọn kan wá bára nǹkan wálé ó ta máa yanjú ẹ̀ tí èmi lè ní àdúlé lónìí. ṣé tí àwọn ìgbàlá ṣe pé kí ló ṣẹlẹ̀ pé lóṣù tó wà ní Ọmọ bàbá wà ní títì ìyàwó lónìí. Òun ló pe wá. Fine. Àbí pé bóyá òun ló ṣàrà sí ojú òun ló ṣàníṣà. Ìgbà tí ọkọ fẹ́yàwó ìyàwó mi. Ọ̀rọ̀ tí wọ́n máa jẹ gbé pọ̀ ni. Èyí tó dẹ̀ fi bàjẹ́ ni pé bàbá jẹ oúnjẹ tó máa jẹun pọ̀. Títẹ̀ yẹn ti lè ṣe ní dáadáa. Tí ìyẹn bá wá dé, ọgbọ́n tó wà ní títì yẹn, ó wà ní títì nígbà àtẹ̀tẹ̀ ẹ̀sẹ̀ mi. Nínú àwọn ọmọ tó máa ń gba ìlú ìgbìmọ̀ ó fẹ́ máa mú wá ìtajà. Láti máa fẹ́rẹ̀. Láti gbọ́ tí ì ṣáìd. Ó ní pé báwo ló bá ṣe wà ilé ọ̀sẹ̀ kò lọ ti fẹ́ wa. Bẹ́ẹ̀ni. Ẹnì ń wà jùlọ pé ó ti ní pé mi ó dẹ̀ mí. Ọ̀gbẹ́ mọ́tò àwọn ọkùnrin yìí. Ẹlòmíì lè dé ìjọba ó lè máa ń wọ̀ pé kó bàtà sórí iṣẹ́ àtọ́jọ́ pé àwọn èlò máa kó. Èèyàn ti mọ bí àṣeyàn díẹ̀. Bẹ́ẹ̀ni. Ẹni tí ó bọ̀ ó ṣe é ṣe kó jẹ́ pé kò ní ìtẹ̀yìn tó wà ní ilé. ó sì ní pé tó wà ní ilé gan ló tọ̀ ti jẹun tó ń bọ̀ lọ. ó ṣe ń ṣe nǹkan ìyẹn tó tọ̀tọ̀ lọ́rùn. èyí tó ń bọ̀ ìgbà tó jẹ́ òkú bá wàá sí ìlọ bùbá. báwo la ìjọba máa ṣe kó fún yìí òun ló fẹ́ dáná ó kàn gbé pọ́ọ̀tù tó ń lọ ní ebi ti sáré pọ́ọ̀tù jẹ yẹn dẹ̀ ní ìwé tí ó gbọdọ̀ àwọn nǹkan tó máa fa ìjì nìyẹn. alọ́dọ̀ àdìgbò tó máa fa ìjì yìí pé ṣé àwa tí abáwò bá wà ní pọ́ọ̀tù wa kó kó ká ẹ wo èmi àti ọmọ mi àwọn understand ara wa. ó sọ fọwọ́ rẹ̀ wọ́ ni àwọn understand ara wa dára títí tí ọ̀sán tó ń dárúkú ló ní láìpẹ́ lọ́dọ̀ ọ̀pọ̀ mi. ó máa ń fẹ́ dàbí pé a máa ń fẹ́ gbé mo wọn bó ṣe wọlé mo wọlé ṣe kí ọmọ kan tó bá ń ṣẹlẹ̀ láàrin wọn ọkọ gbọ́dọ̀ máa sọ fún un. ó máa ń ṣẹlẹ̀ bí ẹ tó máa ń fà yìí kò ṣe pé bóyá ó súnmọ̀ tàbí nǹkan o. bóyá sì wọ́n jọ bẹ́ jáde ó ní láti mọ ibi tó lọ láti bọ́kọ ni mo mọ bó ṣe fẹ́ mo mọ bí bàbá tó ń lọ. bí wọ́n bá wọn kọyẹ náà ó máa ń fà yìí ṣùgbọ́n ìròyìn àṣà nínú àṣà àwọn Yorùbá ni pé Báwo bá fẹ́yàwó púpọ̀? Ẹjọ́ kọ́kọ́ wọlé yẹn làgbà. Ó láṣẹ láti máa pa ní àwọn àwọn ọ̀nà kan. Ó dẹ̀ jẹ́ pé bàbá rí máa ń bìí ṣe bóyá ọdún tù tẹ̀ ní. Bí ọ̀rọ̀ ẹ̀ sí bàbá Fún àwọn akẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ àǹdà àwọn ìdílé yẹn tí ó mọ̀. Ẹjọ́ lè lórí àwọn àwọn Yorùbá yẹn pé ìyàwó tó kọ́ bá kọ́kọ́ sẹ́yìn òun làgbà ní ilé ó sì lè ta àwọn àṣẹ kan. Ṣé òṣìṣẹ́ tó sọ̀rọ̀ lórí pé bóyá oníkálukú lẹ́bùn kan náà lẹ́jọ́ wà sí ìyáálé kò sí ìyàwó ìyàwó níyàwó ń jẹ́ kéèyàn kan máa expect right kan látọ̀dọ̀ ẹnìkan tó o mú bẹ́ẹ̀ ká ọ̀rọ̀ díẹ̀ lórí àwọn ìṣòro kan wà láàgàn. Um, ṣé ní ayélujáfẹ́ náà ọba wípé ká dáhùn ní í ṣe aláàbì kò sí kẹ́lì kan ṣe lè sọ pé wọ́n bá ní àwọn two five ọmọlọ́wọ́ aṣègbà aṣàwò àwa náà mọ̀ pàtà ń sẹ́nu wàláhì tọ́gbà níbi la rò káwọn obìnrin tó dáa jù wà lórí ilẹ̀ àní tá a bá mọ bòmí ìlú yàtọ̀ ká gbòòrò yín báyìí ibẹ̀ la bá ti lọ yàn án. àṣẹmọ̀ afẹ́káfíìn improve ká ṣe dáa tún lọ ká ti tún kọ́ra ṣáàkìyèsí ká a síbi báyìí a síbi báyìí. àti pé kí dáadáa wù wọ́n ṣe ẹni tí dáadáa bá wù ṣe kò ní máa jókòó ní gbogbo orí nǹkan ìfẹ́ tí wọ́n pé ìfẹ́ tó sọ níjọ ní tiẹ̀ lómi á ní láéláé òun ìbá jókòó síbẹ̀ ẹ̀yìn farabalẹ̀ gbọ́ àti kíkan àti kúdù ọjọ́ náà fún kí wọ́n má ṣáà jẹ́ ká ba níbi tó ti lẹ́sàn dáadáa. sẹ́rí ìtìjú fífà mi sọ nípa yìí pé ó ṣe máa ń rù wá tó ìpayà máa ń wà yìí tó tó bá ṣẹlẹ̀ ṣá máa ní máa ní ìtútù láti fi kojú ẹ̀ bí natural ìṣe ọmọ ànábì ádámà náà nìyẹn ṣùgbọ́n kí ni wọ́n fẹ́ kó fi pàdé ẹ̀ òun náà ní kápá náà ràn án létí ọlọ́run ọdún fúnra rẹ̀ fẹ́ kí n kò lè má rí ó dìzáìn ẹ̀ kó jáde òun fún yàn ni gbogbo ní àbá tí mo ṣe àgbáyé mi èèyàn á múra ẹ̀ sílẹ̀ náà ni ó sí pé bá a ṣe máa bá ìtòhùn wá pàdé nínú ẹ̀ bẹ́ẹ̀ náà la máa báyìí tí ó ọlọ́run pẹ́ tó fi ní tẹ̀mọ́ra pàdé nínú ẹ̀. so nǹkan tí a máa rántí ni pé tó bá jẹ́ inú ẹ̀ ló pọ̀ dáadáa jẹ̀lọ ni ọlọ́run ní kí tó bá yẹn gbànà. kò fún àtẹni tó ṣe fún láti fi lè tó bá ní rárá rárá ó dìzáìnì nǹkan tá à ń pè ní marriage gbàgbọ́ wò ni so ẹni tó fẹ́ ronú ẹ̀ ni kó múra kalẹ̀ fún ìwọ náà fún mi ní iman tó péye tí màá fi pass nínú àdánwò yìí. now ṣíṣe bá wá rí pípísà mi ṣe sọ wọ́n ní oṣù ń pé èyí tó dáa jù náà ní kájọ máa gbé yes and no ẹ̀rọ pàtó àtúnṣàn kájọ máa gbé bẹ́ẹ̀ ni ṣùgbọ́n nínú gbígbẹ gbé àwọn situation kan tó wà tó tó dáa ju kájọ máa ṣí àtúntìn àti toilet lọ. Ṣeré àlejò máa gbé ṣíṣe the same building máa ní apartment rẹ̀ everything are separate. Ṣé pé kitchen lè máa pa àwọn méjì pọ̀? Toilet lè máa pa wọ́n pọ̀ lẹ́kọ̀ọ́ jẹ́ oúnjẹ náà ni. I'm talking of an ideal situation tó wù wá tẹ́lẹ̀ kọ̀ọ̀kan bá fẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wá kí ní ọ̀gá tó ní kó dára a máa fọ́ pé pé ó mú kọ̀ọ̀kan máa ní ríǹgì tiẹ̀ jẹ́ kí gbogbo ara fún àtúntò ẹ̀ bá ń dá eré bó ṣe ní ìkìtì àti ìkìtì kò sí ní àpótí nínú kejì ó dẹ̀ pọ́sibú láti design apartment tó bá jẹ́ pé wọ̀n a lè ní common sitting room àti yàrá ó mú kitchen ó mú toilet ó mú our separate nínú kejì náà our separate a jẹ́ pé fún interaction gbogbo wa pẹ̀lú bàbá. interaction àwọn ọmọ àtẹjọjọ àjẹ afẹjọkòó afẹjọ wo dọkumẹntì ni afẹjọ kọra alẹkọọ ni a níbi kan tó pa gbogbo wa pọ ọtí tìkọtì ló ní separate apartment yẹ ìyẹn ló wà àìdúnyòjò bí ìtumọ̀ kó ẹ̀ ó máa iye àwọn máa wa ni ọjọ́ ń ni. à ń mú wa mínímọ̀m tí ọkùnrin ní láti provide gẹ́gẹ́ bí ọ̀ràn ọ̀yàn la ṣe sọ wípé tó bá ti provide separate apartment as a dasso ibi tí mo máa sùn ibi tó máa tó rẹ̀ sí ibi tó wọn àsọpọ̀ ẹ ti máa sọ̀rọ̀ tí ó pé kì í ṣe dandan kọ́nikẹ́nìkan ẹ ti ìyàwó ibi tó ti lè ní pọ́ùn tí òṣèpéjú olójú ọmọ àwòrán àwọn àfààní ó ti ṣe nǹkan tó ń jẹ́ wáájú tó ìwókù tọ́lọ̀ bá ní kó rí bí mo ṣe describe ẹ̀ yẹn dáadáa ni tí ò bá rí bẹ́ẹ̀ ọ̀dọ̀ wa wà nìyẹn tó ti jẹ́ pé pẹ̀lú mọ́sítò láti lè afford apartment tí sísà ti ní separate kitchen separate toilet tí sísà tó dì náà ní èyí tó pè jù ní àwọn brothers àwọn náà ń lálàá ẹ̀kọ́ tó lọ́n ṣe fáwọn wọn ò lè ẹ̀. wọ́n bá wọn mọ situation yẹn tọ́lọ́run á ti jẹ́ kó wà ìdí rẹ̀ ìyẹn ní nǹkan táwa ń tìwá sí. àtúndé pé ṣíṣe bá ṣe ń ṣe yìí kì í ṣe haram táwa bá wọn àjọ situation yẹn. àwọn nǹkan tí wọ́n sọ nípa títì kò sí ìtì tó bá jẹ́ sísè ọ̀kan lónìí títì tẹ́lẹ̀ rè ó lè mú ìkéde sísè ẹ̀dẹ̀ ló ní àwọn nǹkan tó wà ní títì. ṣé tẹ́lẹ̀ mi ìfẹ́ dé ṣé páwọn nǹkan tó nìyẹn pé dé ó máa dà kó tóbi pé ó mú òun mọ tiẹ̀ yàtọ̀ ní àdúgbò sítámìnà. Mo ń fà ìdíwọ́ tí mo sọ ni pé mo mọ̀ pé èmi rò pé tó bá ti dé pé gbogbo nǹkan dàrọ̀ pọ̀ bẹ́ẹ̀. Ẹjọ́ lè ló sì ta jù sí òun sí. Àbí lè lè má jọra wọn. Tó bá jẹ́ ẹ̀rẹ̀ tó nílò wá jọra wọn, tí wọ́n á ṣẹ̀tì. Fine, tí nílò bá jọra, àdánwò ńlá ni fún Mánì wa. A ń láti kọ́ bá a ṣe máa kọmọdé ìta rẹ̀ ẹni ni. Sọ̀rí nínú nǹkan tí ọlọ́run bẹ sí aládùúgbò tó sì jẹ́ wípé àárọ̀ náà ti gbà ju ká kọ́ bá a ṣe máa àjẹ́sì sí àwọn nǹkan tó tẹ̀sà ló ń sọ yìí. wọ́n fẹ́ ràn yín létí pé nìkan kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá wa tó ṣẹ̀wá kalẹ̀ tó jẹ́ pé náà ti bára wọn lórí bẹ́ẹ̀ fáwọn náà tó pé àwọn àtàwọn ìyáálé wọ́n ń lo àwọn nǹkan kan tí ò ní wù wọ́n tí wọ́n bá fún ọ ní tóòtù ni káwọn máa bíyàn lópọ̀ but kàn wípé tó torí àwọn ọmọ wa torí àwọn ọmọ wa èmi rò tí tí bá rí ṣe fẹ́ yìí títí bá ṣe pé nǹkan ẹ̀ ń béèrè ni pé ṣé agbọ́kan ò ní dàpọ̀ tí a di pé kàn pàṣẹ tèmi ni tèmi kọ́ títí bá ṣe yẹn ní iṣu tí wọ́n ti máa jẹ́ iṣu ni pé bá a ṣe ń lò tí ò ní jọra èyí mhm. a ti sọ wípé láàrin ọkọ àtaya gan ọ̀pọ̀lọ́ ń tẹ́tẹ́ẹ̀nì ọkọ ọ̀pọ̀lọ́ ń tẹ́tẹ́ẹ̀nì aya iṣẹ́ sí ìjọra máa jẹ́ sáwọn brothers ni at least mo máa ń mọ̀ tó ti kọ̀ǹtẹ́ẹ̀nì rí pé ọkọ ti rí ẹni ni ọ̀rẹ́ lè bá ṣe sí tó bá ti wọnú ilé ó lè bọ́ sí pálọ̀ ó lè bọ́ sí fìtì rú kò sí nìkan tó lè bọ́ sí ìwọ́n àjọ pé ọlọ́run bẹ́ẹ̀ nìyẹn òun á tó ń tá a máa ṣe ní rìsíṣàn kíkà ní dialogue àti sọ́rí mi ní dialogue ẹni pé mímọ afárá ẹni jókòó lájọ pèrè ẹni sákìyèsí lórí àwọn ìṣẹ́sí tí mo rò yí pé ó mú jẹ́kádé jọ sọ mo nọ́tìsì pé bàbá ilẹ̀ yìí máa ń ṣe ẹ̀ ṣe jẹ́ ká máa ṣe báyìí wọ́n lọ́rùn dání àwọn bá papọ̀ lórí pé ìbáàdà ní institution yẹn ìjọba sákìyèsí yẹn kò yẹ kó máa mú jà wá ó ṣòro láàárín obìnrin àti ẹ̀kọ́ máa wáyé tí wọ́n ṣètò nípa wípé bẹ́ẹ̀ ni tó bá ti ẹ̀jẹ̀ wípé àpò èèyàn kò síbi kan èèyàn ti mọ bí ṣé àjọt náà tí sísà mi ń wá ó lè má rọrùn a máa ní dialogue pẹ̀lú sísà yẹn a ti ní dialogue ọ̀pọ̀lọpọ̀ ẹni náà ni a pèrè ní sákìlìsì ṣùgbọ́n nípa the last time ṣe wípé a ní àgbà a ní àbúrò nínú ìyáálé àti ìyàwó ẹ̀rọ ìtajà mo ní kí àwọn yorùbá máa ń tò tẹ́ẹ̀tì lómi ẹni tí tẹ́ẹ̀tì wà fún. èyí tó ikọ́ ló fi ẹgbẹ́ tó ń sọ bóyá náà nìyẹn. sẹ́rí nínú tẹ́ẹ̀tì àárín kankan àwọn òfin ìrìn nínú iṣẹ́ tọ́lọ̀ ń bá ní káwọn tó bẹ̀rẹ̀ alẹ́ láàrin wá rí dókítà àtàkìrìsì ó ti mú àti ní dókítà ti sọ bẹ́ẹ̀ ni pé abá nǹkan kan ní ṣe ń lẹ̀ wá nílàyé ni ó ẹ̀ka ní àlẹ́ òun. ìṣẹ̀dálẹ̀ ẹni pé gbogbo ẹni tá a bá kọ́kọ́ fẹ́ a máa ń kọ́kọ́ wà ní tòsíníọ̀ ẹni tá a bá ṣe wọlé abẹ́ ọ̀kọ́ ni. ọ̀pá àrí tẹ̀sì sínú quran àrí tẹ̀sì sínú hadith. ẹ wá jẹ́ kí wọ́n kì í lẹ̀kọ́. àrí tẹ̀sì sínú wọn ṣé ní ìkéyìí ṣe wọn pàtẹ́sì. ìjọba ṣe é táwọn àpá àtẹnipé wọ́n ní gbogbo nǹkan tí ò bá ti fi tẹ̀sì sí tó bá jẹ́ ìṣe àwọn ará ìlú kan àwa wo ìṣe àríkò kò sí nǹkan kan tó ti tako ẹ̀sìn òun ṣe dandan pé ká dànù ṣẹgbẹ́ mi dáadáa lẹ́yìn náà ẹgbẹ́ fún ilé example ọ bá wo ìṣe tó máa ń wáyé ní secondary school ẹ̀rọ springs àtijọ́ ní ìfẹ́ kù sí ẹni tó bá kọ́kọ́ rẹ́gísítà sí school tó wà ní ìyá two ẹni tó wọlé second year wọ́n máa tẹ̀lé sílẹ̀ wọ́n yẹ kí láti pé eléyìí ti mọ àpàdé àníkù skul yìí ó yẹ kó lè gáìdì àwọn tíṣẹ́ ẹ̀rọ ní àdúgbò ìkọni tí wọ́n yẹ kí pé tí nǹkan bá tiẹ̀ ṣẹlẹ̀ wọ́n á fẹ́ bá senior yìí jẹun tíṣẹ́ ẹ̀rọ ní ńlá sí alẹ́ ẹni tó bá wà ní primary year ni wọ́n ti máa ń sábà mú school prefect ọ̀pọ̀ tí wọ́n ń sọ yìí ń pé bẹ́ẹ̀ yẹn bá ṣe kọ́kọ́ bíbì kan sí wọ́n á ní ẹni tá a bálábà ni bàbá out tẹ̀sí pé á mojú ilẹ̀ ẹni tó ṣe ìwọlé lọ. ṣé ìgbà tí mò ń sọ rèé àwọn tá a jẹ́ ìyá mi ẹgbẹ́ ká máa rántí pé kì í ṣe pé tẹ̀sí àyà quran àbí hadith ahmed ló sọ pé àwọn ìyáálé bó ṣe jẹ́ pé à ń ti àwọn ìyàwó náà nílọ̀ báwọn náà má di oúnjẹ pé òkú kú sí tẹ̀sí ó sọ pé òní sí ní òní. tó kí ló sì ìṣẹ̀dálẹ̀ ni àwọn àpárẹ̀ ni pé bóńtí ṣẹ̀dálẹ̀ bá ti fara mọ́ tá a bá ti wò kí ètò ìkọ̀kọ̀ tako ẹ̀sìn wọn ni àti pé ẹ̀sìn stamp rẹ̀ a lè máa lò lọ lópin ìgbà tí ò bá ti máa burú lọ́wọ́. títà mi fẹ́ ń dálà yìí rẹ̀ tá a bá ti ní ọ̀dẹ́sáńdì yìí lórí àwọn nǹkan kọ̀ọ̀kan tá a bá ní ètò electric decision lọ rí ìyáálé rẹ̀. kò tí ì ní ìdí ká tuntun fún ìyáálé pé òun tó máa bọ́ sí ìyàwó toro òun tó máa dáṣẹ pa ara àwọn nǹkan tó lè jẹ́ kó máa ń dé problem láàrin wa nìyẹn ìyáálé ló láti understand pé rárá ti ṣe texas ìṣètò decision tó bá ti take the final ó tì mọ́ra wọ́n jọ dúró lórí àwọn nǹkan wọ̀nyí afọlọ́wọ̀ ni pé ó yẹ kó mojú ilé kó mojú baálé ìyàwó ṣiṣẹ́ ìwọlé lọ ẹ máa gbàgbé nǹkan kan o tí ọ̀gá mi ẹ̀rú mù ẹni tó jẹ́ ìyáálé tó sì pé mọ̀ ìyáálé kàrún jẹ́ yìí òun á lo òun á kódà ìyàwó á gbádùn òun àjọ ah, báyìí sí àlejò padà wá bí àwọn obìnrin mọ̀ ṣùgbọ́n wọ́n fẹ́ bímọ obìnrin lọ́gbọ́n wọ̀láì èyí pọ̀ nínú àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ sí wa nǹkan táwọn tí wọ́n ṣẹ̀ wá kalẹ̀ jẹ́ pé wọ́n ti fọwọ́ bèrè ni. bẹ́ẹ̀ ni àwọn ìṣe kan táwa ṣe tọ́lọ́ wa ni pé òun nílò ẹ̀yìn wọn ṣùgbọ́n ìrọ́mọ̀ ìrọ́mọ̀ òfin ọmọ ọmọ ilé ìfẹ́yàwó ìrọ́mọ̀ òfin ti wọn lọ sílé ọkọ tó bá tún rántí àwọn nǹkan yìí gbogbo bó ṣe lè wá pé kọ́ máa fi wọ́n ṣe bá jẹ́ ìyàwó níbì kan wọ́n ṣe ìrọ́pò tí wọ́n ṣe sí bẹ́ẹ̀ ni táwa náà ṣe ti ọmọ ọlọ́mọ kan tó báyàwó fún wa gbogbo bó ṣe lè wá tí wọ́n ṣe fọ́mọ tiwa tó bá jẹ́ ìyàwó níbì kan tí ò ní ìwà pé kọ́kọ́ pátì ìkọ́tì ní kágò gbogbo nǹkan àwọn ìyàwó tó bá wà wà níyàwó tuntun àwọn àtọ́kọ́lá tó máa parí ẹ̀ tí ò ní ìwà ọmọ ọ náà bá dé wàhálé ó tún máa ṣe bẹ́ẹ̀ fún káwa náà máa fìyẹn ṣe ṣírò each time bá ti ń bá ẹnì kejì díẹ̀ so a máa rẹ̀ nínú mi sísà mi ojú ni màálù rẹ abẹ ìgbà lọ́rùn but ọlọ́run ṣe kọ́ tuntun nìyẹn ṣẹgbẹ́ wọ̀lá àti tẹ̀lé tòrò wọ́n á bẹ ọlọ́run ọba sùúrù kan máa ṣe ọlọ́run níjẹ́ kó jẹ́ lásán ṣé ti yé ìgbà mélòó náà la máa lò ó rí láyé pátápátá ọlọ́jà gbogbo tó wá fìtì kẹ́ tó lọ. àdúrà ni mo ṣe sábà máa di one fifty àwọn agbóòtú máa tọrọ ọkú. ó ti di pé mo tẹ́ tọ̀ kọ́ṣẹ́ ọ̀gbẹ́ mi mo tẹ́ rí àgbé mo tẹ́ rí àgbé kọ́ṣẹ́ ọ̀gbẹ́ mi ṣé mo sáà nísì. ọwọ́ ní one fifty years wọ̀láì bí ìgbà tí mọ̀nàmọ́ná kọ̀ kọjá ni wọ́n gbẹ̀ ń pè wọ́n lè mú ìsàrè. bí wọ́n bí pé ètò ìpínlẹ ayé rí ni tí ọba dá ìkẹyàmà kókó ìbá tí wọn rántí pé tí àwa náà la máa wà láìjẹnà la máa pàṣẹ anábìrin òyìn àlùjẹnà fún ó ní igi ọgbẹ nìkan tẹgbọ igi ọgbẹ nìkan kì í ṣe gbọdọ nìkan o tí ó mú ó mú tó mánéjì sí àwọn fúláàtì pẹlú ìyáálé àbíyàwó sì ó lè máa rántí bọ́lá ọ̀hún ṣe pèsè àyè tó dáa anábìrin nínú ẹgbàá yín dábì yín ibi kan ṣoṣo ibi kan dé ọlọ́sà ti seven hundred years àtijọ́sí lábẹ́ àtijọ́sí fún ìtìjì ibi kan ṣoṣo nìyẹn o so ẹ̀yìn májì eré pàlẹ́síà gbèrè ìyípadà ọ̀sẹ̀ yìí kì í ṣe fiction ọ̀rọ̀ gbèsè àbà kì í ṣe fiction àwòsọ kọ́ọ̀pù tó dájú ni mo fi ń sọ pa wípé téèyàn bá wà ìgbẹ́ náà tó bá jẹ́ pé ń gbà tó wà ń lé ayé àgbà ìgbésí ayé ẹ̀ tó fi ń fi mú rá ni ṣẹ́rí ọlọ́ṣèlú yìí àjọ tí wọ́n ń fi múra ni èèyàn rò kíkà nìyá tó ń jẹ tó lóyún ó ní tó bá tọ́ ibi tí ọlọ́run bá ń tì wá sí ìwé òtújọ́ kan òní rántí pé àjọ òun òun ìdájọ́ òun rú. sábà bá wọn ti eléyìí á jẹ kó lè fi kára sí gbogbo àwọn nǹkan tó lọ́run ní kó máa jáde àwọn òfin yìí ló ti ó ti ṣèlérí pé ẹ̀sán tó dáa títì ìkọ́mọ́ òun fẹ́ ti san yín kọ́ ọlọ́run má ṣàbà rọ inú ẹ̀yin àtìyálé kó máa dúró dé kó máa dá lórí bẹ́ ẹ ṣe bí ọ̀rọ̀ ọlọ́run ọ̀dà tó. la ṣe ń létí pé ẹni bá ṣe bí ẹni gbọ̀jù nínú ẹ̀yin náà ló ń lọ́dọ̀ ọlọ́run. àwọn wa máa ń fúnra náà ọlọ́run máa ń dùn wọ́n máa ń rí lára àwọn ọmọ wọn eléyìí ni aláwọ̀ ní tí wọ́n kà wọ́n. ẹlòmí àti ẹ̀ máa sọ á ní dáadáa ìwọ̀n fẹ́ ṣe sí bọ́dà sọ pé kó o bá ṣe é bọ́tínà ló máa lọ fẹ́. tó o bá ṣe é ẹni tó ń ṣòfòrò bọ́tínà tó ń ṣòfòrò dáadáa ṣé gbàgbé tó ṣe dáadáa ni. àgbẹ̀ náà ṣe ẹ má jẹ́ kí ṣe ìtànìgbà dáadáa wa jẹ́ tuntun lọ́wọ́ ọba. ẹ̀yin náà la máa bẹ̀ Question number three. Number four. Aleykum. Aleykum salaam wa rahmatulah. Question mi dá lé lórí ìjọsìn um, lórí ajá ìjàpá sílé. Ṣé ọmọ tó ajá? Irú ajá ò lọ́wọ́ lè kí sílé. And about black dog specifically. Ṣé mo bá gbà àbíkà lọ́dún kan wọ́n yóò sí black dog kí ọ̀rọ̀ um, tó ọ̀rọ̀? Bẹ́ẹ̀ni. Bá yẹ pé àwọn gbélé pásítà tó àgbàtà ń gbé ń jẹ ìkànnì àwọn co-op applicants wa ní àtàsílé black lajà yẹn president oyin di stripe brown kéde lára ṣe is this classified under black dog náà ni àbí is pipo eh, òkè yẹn lè ṣe sí. àkọ́kọ́ náà hadith wáyé lè kọ́ wípé alkalbul afuwad shaitan ó ní ajá dúdú shaitan ni. báwọn àpá àti fi pé àǹjẹ̀mú máa ń sábà gba àwọ̀ ẹ̀ lò kí ó dẹ̀ pa á láti ẹ̀fẹ́ kápá. ṣùgbọ́n mo fẹ́ tù wá lọ. àkọ́kọ́ náà nǹkan táwọn apá àgbẹ̀wò ti rí pé ajá tó jẹ́ pé ó gba rẹ̀ dúdú ni. kì í ṣe kàn ní black part lára. kí black box jẹ́ pé ó gba rẹ̀ tí exception bá máa wà bóyá tiny spot àmì ní white ní òní black spot. ó gba rẹ̀ jẹ́ pé black ni. jẹ́ pé àwọn bá a ò ní ronú kan kọ́lẹ̀ míì ju pé black ni lọ. ṣùgbọ́n tó bá tẹ̀ wá rí bẹ́ẹ̀ náà wọ́n pè é completely black. ṣé a ní àṣẹ láti dá a pa? a láṣẹ láti dá a pa. ilẹ̀ ẹbí kọ́lọ̀ bá ti ní kí sẹ̀rí àgbọ̀nlẹ̀ ó ti yé àwọn aláṣẹ ló ní ojúṣe àti káwa sanitize ìlú yẹn pẹ̀lú àwọn nǹkan kan àwọn òfin kan wà àmì execute as individual torí ẹni tó ní ajá yẹn tó lè bá wa lọ ta bá pa á. especially àwa wà níbi tí sẹ̀ríà ò ti ní sẹ̀kẹ́tì wa wípé wa ò fún sẹ̀ríà nígbà láàyè torí sísẹ̀ tó ti lè pọ́sàn yìí. àá ti gbà téèyàn bá rí irú àwọn kan tá à ń sọ yìí tá a ní choice láti má gbalé sórí ibẹ̀ a má gbalé síbẹ̀. bí àbáwá ní choice a bá ti gbalé síbẹ̀ ká máa ṣe àwọn àdúrà oríṣiríṣi tọ́lá tó ní ká máa ṣe ọlọ́run ti bá wa dẹ́kun aburú pé ẹ̀sìn kánú ìjìnà sí irú àgbàbẹ̀ but ká má take eh, agbára yẹn láti tẹ̀ka afẹ́ta ọjọ́ alájá tó ní condition lè ya. Èdè fúnpẹ́ ẹ̀sìnkà mi. Náà náà bẹ́ẹ̀ ọjọ́ ìṣẹ́lẹ̀ from black dog ṣé mo ti lè ra ajá sílé fún business ọ̀hún? Ah, irú ọjọ́ ìlànà ìrà sí ni. Àwọn àfáà ní nínú àwọn àdìsí kan èyí tí ẹ ṣe ajá dúdú nìkọlà méjì ní kápá èmi náà ti kà wọn tricks tó fi ọ̀dà ìtọ́ kápá ajá jẹ́mọ́rì wọ́n wá ní ẹ̀tẹ́sán wa wà ṣé èèyàn tó bá jẹ́ pé ó ń fi ajá ẹ̀ṣẹ̀ ẹ̀bẹ hunting dogs àbẹ̀yàn tó fi ń ṣe fìrásà tó fi ń ṣọ́ property lóríṣi èyí tó fi ń dọdẹ àwọn máa jáde lọ sí gbogbo alẹ́ mẹ́rin ọ̀sẹ̀ tó kàn mí èyí tó fi ń ṣe fìrásà tó fi ń ṣe property ìyẹn lè má tiẹ̀ ní pàǹkókan ju pé ó rorò débi tí ẹni tó jalè nínú fún ọ. ṣùgbọ́n wọ́n ní irú àwọn ajá yẹn pé èèyàn má kéèyàn má jẹ́ kó wà ní apartment tó yàn ń gbé tó má wà ní ilé tó yàn ń gbé èèyàn á ilé ẹ̀ sọ́tọ̀ ni. ó bèbè kí ilé wọn bíbà yìí ń sábà ṣe design ilé tó jẹ́ bẹ́yẹn. ṣé tí ó so real advice tó bá jẹ́ muslim lẹ́yìn wà in church tó bá ní pọ́tàkì tí ò sí níbi tó ń gbé tó fẹ́ fi ajá sọ rẹ̀ ní arab country láti lọ sí arab country ló pé báà fúlàní ṣe máa ń fi ọ̀pá tẹ̀lé màálùú yẹn tẹ bá rí màálùú tó two hundred àwọn ajálẹ̀ máa rí pẹ̀lú wọn ajálẹ̀ máa lead wọn lọ ajálẹ̀ máa lead wọn bọ̀ wọ́n láàyè sí exaggeration. bọ́lá ń ṣe tán láàkà láti máa mọ ọ̀nà padà sílé wọ́n ní ti sán aláwọ̀ alẹ̀ ajá nìkan lẹ́nu àrí tó máa tì wọ́n lọ tó máa tì wọ́n bọ̀ wọ́n tì àwọn ajá fún yẹn tó irú yẹn kò ṣe wọ̀. tí a bá lè pé bí káwọn káwọn màálù àtàwọn àgbèrè sí orí ìkókò àbáwọn olè ó wá ti ajá sọ tó kọ́ ilé ajá yẹn tí kò fi bẹ̀ pọ̀. wọ́pẹ́ntì ti ká àwọn gbé tí máa fi ajá sọ ẹ̀sìn ìṣe mùsùlùmí pẹ̀lú àwọn àdéhùn yìí. Náà, ó sọ̀rọ̀, ṣé ẹ̀yàn tún lè fún ajá lóúnjẹ? Bẹ́ẹ̀ni, ó ṣáàdé ṣàánú ajá bí ń pa afẹ́fẹ́rẹ́ oúnjẹ, àyíbẹ̀ẹ̀kọ́. Afẹ́ tó kí ìpẹ̀lẹ̀ ń jẹ́ ń bèrè fún fẹ́fẹ́rẹ́ oúnjẹ. Ẹni bẹ́ẹ̀, afẹ́fẹ́ tó kí ìpẹ̀lẹ̀ kì í ṣe pé ṣé lè fún ó ní lọ́kùn fún kúlù kébìdì rọ́tò sẹ̀dẹ̀kọ̀ ó ní kò sí nǹkan kan tó jẹ́ nǹkan àtẹ̀yìn kó ẹ ṣàánú lọ́lọ́ ò ní torí ẹ̀ àkọọ́lẹ̀ sàrà fún yín tó wá rán wa létí pé aṣẹ́wó kan ìran aṣẹ́wó oníṣìná kan ó wà jẹ́nà ni ó rájá tó tó tó oúnjẹ ó wá yẹ bàtà lẹ́sẹ̀ ó sì bomi fún un tó sọ̀rì sọ̀rì ó tó agbani alihamdulilayi àwọn àfa wa ní lẹ́yìn ẹ bá lè ṣe eléyìí àṣírí ẹ̀wà jẹ́nà kí wá lẹ̀ ń tijú kéré àwọn iṣẹ́ kéékèèké kámúsòrò fún mú títí èyí kámúsòrò fọ́kọ ẹyin oṣù mẹ́tínà ìwọ́n pàtàkì délé lọ bẹ́ẹ̀ bá lè torí ilé ìwà jẹ́nà tàbí ọba tó generous ọlọ́run ọba kò fojú kéré iṣẹ́ ẹ̀rí kan láti láti wá yọ ní òun. yìí kan dé with twelve the only one particular thing to refer to conspiracy. Uh, there was a question I asked like two years ago. I don't know if Mbale Olùkọ́lá wa ń bẹ́rẹ̀ kàn mí ni. Question mi kọ́ lápá ṣe ẹ ṣe lọ́sọ̀ ẹ lọ́sọ̀ ọ̀rọ̀ ajá. Is um, about uh, some earth, earth oil. Okay, ẹ bá ń sọ mo bẹ̀rẹ̀ bá sọ̀rọ̀ láti eh, ẹ̀zọ̀ sọ́jú ọ̀tẹ́ ní gbogbo lọ́wọ́ bẹ̀rẹ̀ tó ń fún àlejò wọ́n ti lọ ṣe ibi ìfọ̀rọ̀ tó ń bẹ̀rẹ̀. wọ́n á ní kí wọ́n á bẹ̀rẹ̀ tó lé lẹ́tà ìgbà tí máa fi orí íńtánẹ́ẹ̀tì ló ti gbọ́ lẹ́tọ̀ ẹ̀. ánú àlàó láti ló ṣe lẹ́tọ̀ ẹ̀ ó ṣe àbí àbára tí máa ń bá wọn lọ sí gbogbo. ẹgbẹ́ people can go is even other penal places than even the courts at battlefield. Okay. They offer ṣe irú ẹ̀ ṣàtúnkò ló are infected àti ìdùnnú. ló fi dá mọ́ omi gbóná náà bẹ́ẹ̀ ló ìtura bẹ́ẹ̀ bá bímọ tí wọ́n rẹ̀ something. mo wà wí ọ̀dà hadith. bẹ́ẹ̀ ni mo wà wí ọ̀dà hadith nígbà àwọn kọ̀ọ̀kan ní wọ́n ti mọ̀. àwọn àṣà kan based on that hadith wọ́n ní ṣíṣe operation tó mọ̀ kúrò ní pé àwọn ìkàkọ́ haram àwọn kàkọ́ to discouragable act torí hadith rẹ̀. Àtàwọn ọ̀sán àkọ́ wọ́n ní pẹ̀lú pé hadith rẹ̀ wáyé ànábì sì kọ́ bá wa. Ṣé nǹkan tí ànábì ṣe kò tako nǹkan tó bá kọ̀ bá fún ìgbẹ́ni sísà? And we have of things that ànábì ṣe kọ̀ bá wa. For example, ó ṣe lé fún akágbá àwọn àgbà nípe but àwọn máa ń gbàyà àgbàyé kan ìgbà táwọn kan fẹ́ ṣe ó ní rárá ẹ má para yé mi àwọn àṣàṣe ní jẹ́lẹ́lì báwo bá ṣe nǹkan àtàrí kẹ́kọ̀ọ́ fún wa lọ́nà ìbẹ̀rù tó máa tó rẹpọnsáà ní pé èyí kò ní bá ṣe kì í ṣe ìtúsílẹ̀ fún wa níbi má ṣe é tó bá kà wá láṣẹ. I'm aware of the hadith my sister. Jazakallah khairan. So tí àwọn ọlọ́tí bá wà ní àwọn tó sí ìwé pé ìwọ́n lè fún màá ní ẹ̀kọ́ strange ìtàn mọ́tò tó pé àwọn àbá wọ́n ní provisions tó yàtọ̀ síra wọn díẹ̀ díẹ̀ àwọn kọ́kọ́ discourage ẹni àwọn kọ́dọ̀ ní rárá haram ni nítorí yẹn. Number five. Number five. Number five. Aleykum salaam wa rahmatulah. ẹsẹ̀ kìíní yẹn ẹsẹ̀ lókè kẹ̀kẹ́ kan sálẹ̀ ó máa tẹ blue light. Tí ẹ bá ṣe àìsàn. Naam, agbésẹ́nu ẹgbẹ́ tó ń ra àgbẹ̀rẹ̀ yẹn. Tí ẹ bá ṣe àìsàn. Naam. Naam. Tí ẹ rẹ̀ tí wẹ̀ bẹ́ẹ̀ ni ó sábà fún mi ní ìjọba àti ìṣẹ̀lẹ̀ kọ̀ọ̀kan. Èèyàn ṣe háìdà tán. tó lè ní pápá ìpara méjèèjì papọ̀. next our own position tí mo wé ìtẹ́lẹ̀ based on nǹkan tí àwọn àtàkà ṣe násìrì ní àlàgbáni sọ. ẹni pé ẹni tí ó bá ti mọ́ra haida wọ́n ní àìtí rẹ̀ kò sọ pé ọkọ̀ lè fún wa tó bá ti lọ purify bóyá ó kàn fún abẹ́. gẹ́gẹ́ bí ó ti ẹ mú fún ìsinmi kí ìtẹ́ dáhùn bí mo ṣe dáhùn nígbà kan ó ti bá àwọn kankan lórí ẹ̀ tó ní ìtúsí lọ fún àwọn tíra ní ìta lórí provision yẹn. your ó jẹ mọ́ pé ṣé kí ìyẹn haida àti ìyẹn sexual intercourse bá papọ̀ ọdún kan ni àfikàtì ìyẹn kan rẹ̀ na this is the question ẹ̀gbọ́n ni wípé èèyàn ti gbà yí pé yes pay right pé kó èèyàn súnmọ́ yàn láì sí rẹ̀ wọ́n ìtura tilẹ̀ ṣe ní three ọdún kan ni ẹ̀gbọ́n máa ń ṣoṣo ní ìfúnni pé kó tún ìyàwó lẹ́ẹ̀kan sí i ṣùgbọ́n ó solution àwọn nǹkan tí lórí àwọn nǹkan tí mo kà nínú àwọn ọ̀rọ̀ sheikh nasiru bin alalbani àwọn ọ̀rọ̀ tí kò ní sákèésì tí máa fẹ́ fojú òkúrúkúrú tó bá di next house ẹ̀yìn ṣàlá tó yẹ pé máa ṣègbè lórí ẹ̀ náà máa tẹ̀sí tẹ́gbẹ́ náà. question number six. Ah, ìbéèrè ti bẹ̀rẹ̀. Thank you.

ṣùgbọ́n òun náà tó kọ́ mọ̀ tó àwọn èèyàn wọ́n rò pé.

Bóyá nìyẹn ò wá lọ́jọ́ tó ń bèrè. Bóyá nìyẹn ò wá lọ́jọ́ yẹn. Bóyá tó ń gbé pé ó ń lọ pẹ̀. Ó dẹ̀ bí tí ò fi wá ní gbọ́dọ̀ jù. Ilé ọ̀mọ́. Ó ń lọ pa tó papọ̀ ní ìṣẹ̀lẹ̀ à àwọn kan ló wá pè ní sákèsì pé àwọn sẹ́tọ̀ pípọ̀ kan ló máa ń ṣe é. ṣé ìjọba mi sísà? wọ́n ní àwọn tó a mọ̀ tó máa ń ṣe nípìnlẹ̀ ọ̀rọ̀ caterian ni. àbí ń bẹ́tà. àwọn tó tí bàbá pé tó máa ń kọ́pì wọn jù àwọn tí kì í ṣe mùsùlùmí ni. ṣé ìpáyà pé ká má jẹ fáàr pẹ̀lú ṣíṣe é làwọn ṣe rèé pé ó yẹ ká discourage ẹ̀. nǹkan tó mìíràn tó wá kọ́kọ́ sọ tẹ́lẹ̀ ni wọ́n á padà. sísá wa kan wá rán wa létí pé téèyàn ìgbà lámìíràn tó nǹkan fi jẹ kù sáàrò ńkọ́. ni wọ́n á tún dáhùn mú ní jíjọ kòtò nípa nọ́bì kìwá ń lọ. èyí ṣe dandan kí wọ́n lámìíràn tó nǹkan jẹ náà. tí nǹkan tó bá ti mọ̀ mọ́ wọn tó pé àwọn nìkan náà That is my answer. Na Gustav máa ń sọ̀rọ̀ nǹkan kan lórí ẹ̀. Mi ò mọ òwà fọ́tò láti wá lọ́jọ́ yẹn. Nǹkan tí sísà yẹn rò fọ́rọ̀ wà níbẹ̀. Because ìgbà tó mi fẹ́ ṣe mi ò tí ì ṣe. Mo lọ kà nípa ibi tó ti wá gangan láti mọ excessively about it. Ìpìlẹ̀ ń ṣe Rastafarian. In fact, àwọn Rastafarian wọ́n di ara wọn safe in dress wọ́n ní kò ní nǹkan kan because your surveillance actually um, like television quote and unquote. bẹ́ẹ̀ni. àwọn ìwà ìwọ̀nyàn kan ní ṣùgbọ́n wọ́n kà á kó ẹ̀sìn. bẹ́ẹ̀ni. wọ́n máa yàrá wọn ní kò ní nǹkan kan ṣe rárá. ẹni tó bá kọrọ ẹ̀yìn ra surveillance tó bá ṣe ìfẹ́ àmọ́ ní dress igbó kó má kà rẹ̀ ó máa ní láti ṣe báwọn ṣe ń ṣe kó kò ní nǹkan kan ṣe and gbogbo history mo kà i read a lot about it gbogbo wọn náà yọra lọ kó níjọ jọ́líkà tó ń ṣe iṣẹ́ àwọn kan tó bá fẹ́ ṣe drẹ́ ẹ̀ tó bá fẹ́ ṣe ra pẹ́yàn bọ́ ṣe nǹkan ni tó kò ń ṣe ìlera pẹ́yàn àpọ̀ báyìí ìdí táwọn mẹ́ǹtẹ̀ yẹn pé báyìí nǹkan ni kò ń ṣe táwọn ń ṣe. lọ́wọ́ ìdènà ìdènà ti dọ́kẹ́ fún mi. ṣé red block àwọn kọ̀tọ̀ tó ń ṣe ọ̀nì ní kọ̀ọ̀kan ṣe àwọn just like bí àwọn ṣe ń ṣe air planning àti wọ́n ṣe ń ṣe wig wípé bẹ́ẹ̀ náà lè ṣe rí ó láwọn lọ́wọ́ ìfẹ́ tó fi tó fi gbà á sí ìdáṣà fẹ́ràn ó pọ̀ irú ẹ̀ ní pé kóòrò kì í kọ èrò kì í bì í bí ṣe ó gbọ́ ṣàtọ́jú ràjú ṣe sọ́sọ́ pé ó yàtọ̀ sí àwọn kò ń ṣe tàwọn kò ń ṣe oníkọ̀ọ́kọ́ ṣe pẹ̀lú títà wọn tí àwọn fáṣẹ́lì táwọn ti wá sọ̀rọ̀ ọ̀pọ̀ wọ́n ní kí ẹ̀ kí ṣe bẹ́ẹ̀ èèyàn ṣe attachment èèyàn ṣe braid èèyàn ṣe wig is just another style of hair but having got anything to do with vegetarian ìyẹn jẹ́ lórí ìpìlẹ̀. okay ọ̀rọ̀ títí bẹ́ẹ̀ ìbájọ́ra vegetarian àwọn òwe máa ń sábà ṣe muslim fellow muslim lẹ́yìn tí mùsùlùmí òkè tẹ̀lé sábà ṣe. ẹ ẹ bá torí ìyẹn tó lọ́ra fún kọ́. start ó máa nǹkan tá a máa yẹra fún máa pọ̀ nìyẹn o. because àwọn nǹkan yẹn pọ̀ lórí ọ̀rọ̀ ìmúra tó jẹ́ pé kò ń ṣe ìṣe táwọn mùsùlùmí máa ń wọ̀ bóyá nínú fashion ni o títí bàtà ni o títí makeup ni tí ò ń ṣe nǹkan tó jẹ́ pé àwọn mùsùlùmí ló máa ń ṣe tá a rí táwọn pé fáìn padà ń ṣe ó máa pò dùn gan kò ní jẹ́ lórí rata fún drugs nìkan mo mo agree pẹ̀lú pọ́ǹsì yìí ẹgbẹ́ kan sọ pé lórí pọ́ǹsì yẹn allah knows best ṣíṣe gbogbo kóòsù náà ni wọ́n máa ní final answer lórí ẹ̀ ṣẹ̀gbọ́ ọlọ́run wá aṣàmójú kóòsù wa lórí ẹ̀ bá a ṣe rò sẹ́lẹ̀ la ṣe fẹ́ ọlọ́run pọ́ǹsì yẹn sọ̀rọ̀ sí yìí a fẹ́ sọ pé wọ́n ó máa wá dá lórí kọ̀ǹdíṣìn tí èèyàn bá ní lórí ẹ̀ nípa kan ní bóyá a ṣe é àbí kò ní ṣe é alámọ̀gbẹ́. ọ̀sẹ̀ kan wá sọ nísìnyí tí wọ́n sọ pé mi ní bábẹ́ẹ̀lì wọ́n ní pé bàtà béèrè wípé ọ̀rá sọ pé um, kí um, dredge ó máa wà permanent ìyẹn sọ pé ọ̀ kí n tú. ó ti rí ẹlẹgbẹ́ ẹni kan ti dáhùn rárá pè mí bẹ́ẹ̀. ẹ̀ẹ́dọ́ kò yé mi nǹkan tẹ́ sọ nǹkan tẹ́ sọ fún mi fẹ́ yàtọ̀ nǹkan tẹ́ yẹn sọ fún mi wípé tí yóò bá tún lu èèyàn èèyàn ò lè wẹ haidọ nǹkan tó ń sọ fún mi nìyẹn. bẹ́ẹ̀ ẹ iṣu ní kíní yẹn iṣu ń pé ṣé ìrọ́pọ̀ wẹ haidọ ṣé ní láti tóru àbí kò ní láti tóru àbẹ̀tẹ̀ àyè hadith anabi fún bíkọ́ yìí bíbélì ṣe máa wẹ haidọ. Ó dára ìbéèrè tó kọ́kọ́ ṣáájú ni pé arábìnrin yẹn béèrè báwo lòun ṣe máa wẹ ìwẹ jẹnaba anábìnrin wa describe ẹ ẹdẹkọ tí wàá fẹ́ pé ṣùgbọ́n tó bá jẹ́ pé ìwà haiba lọ́gbọ̀lọ́gbọ̀ belkan ṣẹ̀dí ìbọn tó túmọ̀ sí pé kó tí wọ́n gbé gidigidi àárẹ̀ ìkọ́ni fífọ́ gbé gidigidi wọn tó ti describe ti haida yàtọ̀ sí ordinary ti janaba òun ló mẹ́ni tó sọ wípé wọ́n ní láti tún inú àwọn àtàkùn tó ti wọ́n ti dìkọ́ báwo ni wọ́n ṣe fẹ́ rí ibi gidigidi tí ò bá tún un ṣùkúrà. ẹ̀yẹ ó tó yé mi fáàtì yẹn ló máa tẹ̀sí lẹ́kù dred because dred kò tó mi tẹ́lẹ̀ fáàtì sí èmi. ṣé ẹ̀kì yẹn nínú ìpínlẹ̀ kan náà ló ṣe ẹ̀ǹjẹ́ yẹn alámọ̀ọ́bẹ̀. bọ́tù ẹni tó bá ṣe ń pé nígbà tí wọn kì í sọ̀rọ̀ dáadáa ok àwọn ìjọba sọ wípé àwọn ìtọ wàhálà tuntun yẹn tuntun ṣé kàkọ́ fún ìyẹn nǹkan tá à ń discuss tuntun sì fún ọ̀rọ̀ gbogbo ọlọ́run ọba èyí tó dáa jù bẹ́ẹ̀ náà bàbá ọ̀jọ́ tẹ̀lé rẹ ni. question number seven now. Question number seven. Ọ̀kan ló pè kẹ́kí sọ ìsàlẹ̀. Sàwọn àdéhùn. Aleykum salam. Bẹ́ẹ̀ mi ní pé ẹ̀hún ẹni tó fẹ́ ṣe bí. Sàlámù aleykum. Ẹgbẹ́ tó ká bí ọ̀rọ̀. Kí wọ́n wá tún lọ sókè jù. Nam, sàwárìkà. Aleykum salaam. Mẹ́ta mi ni pé ẹni tó ń ṣe business ní Aginisi, àwọn tó máa ń fi drum rent yẹn. Nam. Ti port rent. Nǹkan tí mo fẹ́ bèrè lórí ẹ̀ ni pé ẹ mọ̀ pé àwọn tó máa ń pè lo drum yẹn jù, àwọn tó máa ń lo ọtí nǹkan kan bẹ́ẹ̀ kódà ìkòkò yẹn gan tẹ̀lé àwọn ṣọ́ọ̀tì ní ìgbà ni máa ń rẹ́ǹtì ìkòkò tó máa ti ṣe bóyá di anibáṣì ìkọ̀kọ̀ wọn àwọn orú díẹ̀ éèbù àwọn nǹkan kan bẹ́ẹ̀ ń ṣá. ẹlòmíì máa bẹ́ẹ̀ ṣe òkú tó máa rẹ́ǹtì ẹ̀. ẹni tó lè jẹ́ pé ó ń ṣe orú kìíní yìí ó jẹ́ jẹ́jẹ́ tó ń gbọ́ ẹ̀sìn yé dáadáa. ìgbà míì ó lè mọ̀ ẹ́ pé bóyá nǹkan bẹ́ẹ̀ yẹn ni wọ́n fẹ́ lò fún tó máa lè kọ́ ọ̀bẹ̀. bọ̀t ìgbà míì wà tó yẹ kí á mọ̀ pé ṣé orú ẹni yẹn ṣé lè fi orú drum yẹn unit wọn fẹ́ rẹ́ǹtì drum èè mọ̀ pé wọ́n fẹ́ pọ́ títí mẹ́ níwọ̀n gan ṣe pé máa mọ̀ pé wọ́n máa pọ́ títí mẹ́ but èmi lè sọ̀bù pé bóyá òun fẹ́ fi rẹ́ǹtì fún wọn. àárín yẹn báwo ló ní kàn lè ṣe. ok sísè mi fẹsẹ̀ yẹn kò ní mọ lórí fífi nǹkan rẹ́yìn ó máa extend oríṣiríṣi services tó jẹ́ pé wọ́n lè lò fún dáadáa wọ́n lè lò fún dàkejì ẹ̀. wọ́n tó wá bá túbọ̀ fún tó lè ránṣọ tó ti yé pé onífẹ́ rẹ̀ lọ ọlọ́run ní ká mi rí dáadáa wàlá ọlọ́run ní ká ṣùgbọ́n tó bá ní à eléyìí òun fẹ́ ti tí ti ṣe tó bá hàn wa wípé haramu ni. fún nǹkan mi dáadáa torí fún àfẹ́jọ́ ìkú lọ́wọ́ fún haram a lè dìsáìdì wípé àní ṣe é ṣùgbọ́n ṣé ó pọn dandan wípé ó ti ṣe léèrè fún wa téèyàn bá wá rẹ́ǹtì nǹkan tó ṣe é lè sí halal tó ṣe é lè sí haram torí pa suspect tó lè fẹ́ lè fún haram a pé ó ti jẹ́ haram fún wa káàmọ́ ẹ̀rí tó sọ bẹ́ẹ̀. ṣé ọ̀gá mi ń sísà? tó ẹni tó bá wá rẹ́ǹtì drone àbí kòkò lọ́dọ̀ yìí kò sí nǹkan tó kàn yín ẹni pé ọmọ tó bẹ́ẹ̀ di pé yẹn sọmọ òṣèlú ni àbọ̀ ṣe rìn díẹ̀ wọ́n ṣe rìn díẹ̀ kò sí nǹkan tó kàn yín pẹ̀lú yẹn ṣé ti gbọ́ alámọ̀bẹ̀. Nàìjíríà àti mò ń sọ̀rọ̀ lé lórí wípé ẹni yìí mọ̀ pé àrọ́ọ̀mù ni wọ́n fẹ́ fi ṣe. Wọ́n ṣe pé bóyá àwọn ṣọ́ọ̀tì wọn ọtí mọ̀ pé àǹtí rèédè kà lélẹ́yìn wọ́n fẹ́ wá rẹ́ǹtì kìíní ni. Wọ́n ti mọ̀ pé nǹkan àrọ́ọ̀mù lọ́wọ́ wọn dáadáa but èlé kọ́ bẹ̀ àbí pé bóyá ọ̀sẹ̀ èlé kọ́ bẹ̀ ṣé lè yàn ẹ́ pé òun ò fi rẹ́ǹtì fún àdéhùn bẹ́ẹ̀. ọgbọ́rọ̀ mi yìí àwọn nǹkan tó bá jẹ́ pé contribute directly sí nǹkan tí káfíìn ń ṣe lẹ́bọ̀ àwọn àǹfààní ní ká má bàa lọ́wọ́ sí i. wọ́n ní bọ̀dọ̀ àwọn nǹkan tó jẹ́ pé àti káfíìn àti ètò ìṣe wọ́n máa ń ní ìdí services yẹn tó ti yé kò sí nǹkan tó kọ̀ wá pẹ̀lú káfíìn rẹ̀ wíwárẹ̀ ìtàlùfíìs yẹn ẹ jẹ́ fún ẹ̀gbáǹpù. yàtọ̀ sí pé káfíìrì ẹni church ó ń pe iṣẹ́ alọ́lọ́run ṣé káfíìrì lè dìfẹ́ àti ìtọ́ fún pé àwọn relations ọ̀hún tẹ̀sí ń bẹ fún wọn ni. ìlú bíṣọ̀ church lè dìfẹ́ wípé àwọn fẹ́ dáná fún ọ̀rọ̀ kan nínú àwọn ìyẹn kò ń ṣe direct contribution sí nǹkan kófò tí wọ́n ń ṣe kó wa direct. ṣùgbọ́n for example fún wọ́n fẹ́ pèsè sísun tí wọ́n ní muslim brother ló mọ bánà ayé à òun kó bá wọn ṣe pẹ́sà láwọn máa ti mẹ́wàá direct. ṣé nǹkan ni but wọ́n fẹ́ ṣèrànwó tó tí anybody máa ń ṣe wọ́n fẹ́ kọ́ àyàn lónìí tó anybody máa ń ṣe àmọ́ àtúnṣe ẹ̀mí rẹ̀ in fact ẹ̀ńtọ́ ń tó ń jẹ tó bá gbáwájú chọ́ọ̀tì kọjá tí wọ́n bá yà pé àwọn fẹ́ jẹun lọ́dọ̀ àmọ́ tó ṣe léèrè kò ní láti lé wọn dànù pé òun chọ́ọ̀tì ni ẹ̀jẹ̀ ṣé kíláà wọ́n ní àwọn services wa tí wọ́n ní táwọn nǹkan tí wọ́n ń ṣe directly tó fi ń ṣe ìṣẹ́gun ọba àwọn services yẹn ni ká dì náà ìwọ̀n tuntun lánà ìgbẹ́ pàṣípà. ìṣúra báwo lè yẹn ṣe máa wá lè di pẹ̀lẹ́ṣẹ̀ àwọn méjèèjì àjù báwo lè yẹn ṣe máa mọ ẹgbẹ́ dàrẹ́ tí ó ń dàrẹ́. èyí tí ò bá hàn sí ṣẹ́ǹgẹ́ni èyí tí ò bá hàn sí ọlọ́run ìgbé èyí tó bá dàrẹ́ tì yẹn gan lẹ́lẹ̀ pípàtà ìmúra ẹ̀ ní dẹ́kọ́rẹ́ǹtì ẹ̀ ṣé nígbà tó ṣe lẹ́yìn ìròyìn kíkẹ́ lọ bèrè èyí tó bá hàn sí yín bẹ́ẹ̀ tó gba yín lójú ìyẹn lẹ́nu ìdí náà yẹn. Question number seven, number eight. Aleykum salaam wa rahmatulah.

kò yẹ kó bá wọn dá sí i ṣùgbọ́n kó ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣàlàyé fún wa torí eh, àwọn nǹkan tí wọ́n fẹ́ fún yẹn àwọn ìṣe àdádálẹ̀ ni àdádálẹ̀ nǹkan tí wọ́n fẹ́ ká sí àwọn èèyàn lọ́wọ́ kúrò ni rí wọn sí lọ́wọ́ kúrò nǹkan tá a lè fi ṣèṣe pé ká tó káfí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣàlàyé ọ̀rọ̀ fún wọn wọ́n bá ní nǹkan ní ìdára láti ṣe kakún wọn lọ́wọ́ bọ̀ lórí ìyẹn kọ̀ọ̀kan bá wọn dá sí i. ó lè difficult láti ṣe nǹkan táwọn afá àgbà ìka ṣe nìyẹn bí wọ́n bá bẹ̀rẹ̀ jẹ́ fún bí orí ìṣòro orí ìdìmọ̀dìmọ̀ lábẹ̀ lọ́mọ ẹ̀ títí àwọn oníkámú sílẹ̀ láti gba àwọn àga tó dẹ̀ mọ̀ pé ọlọ́run kẹ́ ọmọ kẹ́ ọmọ yẹn fẹ́ kí dádì nǹkan ní ìtọ́ba fẹ́ ṣe tó bá ṣẹ̀rí àmọ́ màá ní ẹgbẹ́ gbòòrò lórí ilé ìyá àlè fún lọ́wọ́ lórí ẹ̀. Um, question number nine. Number nine. عليكم السلام Kama ta kuku ne ma ẹjọ ta láti yin ìwé ẹ̀ka ṣáàtọ̀. Assalamu alaikum. Alaikum salam wa mo ní last week náà mo fẹ́ kọ́dà tó gbẹ́sẹ̀ last week yẹn ó dẹ́yìn pé present station ti bèrè àwọn kọ́lọ̀ ń lọ́rẹ̀ ní ìdàgbé reputation yẹn. ẹ mo máa sọ. pẹ́sọ̀ ẹ̀ náà ni pé mo ní tí ẹ̀gbọ́n àtàbúrò wọ́n bá ń jọ ń sọ fúnra wọn pé tí ń bá kú ìwọ ni kò jogún mi náà bá dẹ̀ kú ìwọ ni kò jogún mi kí wọ́n á ní ẹ̀gbọ́n yẹn tó bá jẹ́ pé ó fẹ́ christian. ṣèkó lè pa àwọn ọmọ ẹ̀ si kéré pé ṣé èèyàn lè ẹ̀ lóòótọ́ tó bá pé bóyá wá padà sọ ẹ dáhùn jọ yẹn ẹni pé èèyàn lè jogún tó bá yẹ torí yẹn. sọ ẹ lọ sórí pé bọ̀ tó bá pé bóyá ọmọ yẹn ti dàgbà mi gbọ́ ìyẹn yẹn ni fẹ́ pé tó bá yẹ àwọn pọ́pítì ìyá yẹn ṣé yóò máa rí ìlú fún ọmọ yẹn ni pé mọ́ọ̀mẹ́ ló ní. bí nǹkan pé tọmọ bá dàgbà ohun tí mo sọ ni wípé sísà jogún sísà mo ló dá lórí kọ̀ǹdíṣọ̀n pé ṣé sísà yẹn bímọ ọkùnrin àbí kò bímọ ọkùnrin. tó bá bímọ ọkùnrin ìbùkún bá jẹ́ ọmọ ọwọ́ sísà òun lè jogún ẹ̀ tó fi ń sìn. ìbímọ ọkùnrin nínú àwọn tó lè jogún ẹ̀. ẹ̀gbọ́n ẹ̀ lóbìnrin àbí àbúrò ẹ̀ lóbìnrin ló wà nù wọn títí tí kì í ṣe kófù pé ọmọ kéré ọ̀rá nǹkan táwọn sọ̀kọ́ nìyẹn. ṣé kí wọ́n sì. ó kù díẹ̀. ọ̀ tó bá jẹ́ pé bóyá méjì yẹn ni àbúrò nìkan ló mọ̀ ogún yẹn ọkù gan kò mọ̀ ọmọ gan Ọ̀gbọ̀n tí ẹ̀gbọ́n yẹn ọkọ̀ ò mọ̀ sí. Àwọn ọmọ ẹ̀ náà dẹ̀ mọ̀ sí. Ṣé tó bá kú lóòótọ́ ṣé àbúrò ẹ̀yẹ ṣáwá jogún ẹ̀ lóòótọ́ without the knowledge others as in other members of the family? Ok, àkọ́kọ́ náà, ṣé ní pẹ́ẹ́n sọ yìí? Ṣé ní ọmọkùnrin àbí kò lọ́mọkùnrin? Ó lọ́mọkùnrin. Ọ̀nà ọ̀hún. Títà yẹn ò lẹ́tọ̀ọ́ láti jogún ẹ̀. Torí kókò lẹ́tọ̀ọ́ láti jogún ẹ̀. Ẹnì ẹnìkan ìrọ̀jú àmàánà ní kìíní ẹ̀jẹ̀ lọ́wọ́ ẹ̀ káàntì yẹn bá ti kú ó ń láti jẹ́ káwọn family members náà pé ẹni yìí ní nǹkan lẹ́yìn òun property àwọn ọmọ orúkọ dẹ ni. question number ten. asalaamualeykum. aleykum salaam wa rahmatulah. ibi um, last month wọ́n sọ pa right ọkọ àtìyàwó àti right ìyàwó àti ọkọ ẹ̀. ẹ sọ̀rọ̀ fún gbígbà yẹn ní ìrírí understand tá à ń sọ pé mo mọ̀ bí yàn kọ́ bẹ̀rẹ̀ question wọ́n wá ní ṣé ọkọ lè máa fún ìyàwó ẹ̀ ní sálárì ṣé lè máa fún ní sálárì. ní sálárì mo jíjọ́ ẹ̀ mo sọ pé mo gbọ́ fẹ́ ní royal pro ride. Ilé ìfẹ́ ọ̀nà ti kọ́ṣọ̀ yẹn wọ́n kan tún tó ń bèrè direction. my own question is ṣé um, ọkọ lè máa fún ìyàwó ẹ̀ nìkan láyè ṣé bẹ́ẹ̀ ìyàwó ẹ̀ òṣìṣẹ́ owó à ń sanwó fún at the end of the month. ṣé sálárì la máa pè é. bí àláwọ̀ àrùn. kí ló ṣe lè rọ̀ ní ìyànkọ́ tó ṣe lè náà. Next question number eleven. Assalamu alaikum. Alaikum salam wa rahmatullah. àwọn kan sọ pé using of gold pé kò dáa fún mùsùlùmí. Green white or gold. Hmm. Ó wà ní àwọn issues nínú àwọn àpá òkè lórí. Ẹnu wọn kò lórí pé Muslim ọkùnrin ò ní gold dára. Ṣé dáadáa? Muslim ọkùnrin. Ti Muslim àwọn àwọn àfa òkè àwọn àfa sọ̀rọ̀ bí àgbọ̀n yìí sọ yìí. Àwọn kan ní rárá obìnrin wá lè lo gold fún ọ̀dọ̀ tí òbí wọn sí. Àwọn kan ní rárá obìnrin wa ò lè lo gold pẹ̀lú ẹ̀rí àdéhìí pé ìjíṣẹ́ ńlá sọ̀rọ̀ máa rẹ̀ sọ́lọ̀ ṣèkìlọ̀ fún ọmọ bíbí inú ẹ̀gbọ́n fáfímà. Òkè nígbà tó rí ẹ̀ tó jẹ́ gold lọ́wọ́ ẹ̀ pé ọ̀ṣọ́ ọmọ iná ni wípé tó bá tó máa jọ ọ́ tó ṣọ́ra àwọn àbá kan yọ ìdájọ́ láti inú fatima wọ́n wá ní ó ní maximum quantity gold tó bè ní ìlò pẹ̀lú yìí wípé tó bá ti ń di lọ tó kò lẹ́tọ̀ọ́ kóbìnrin náà wẹ́rà àwọn àfáà kan wọ́n ní rárá àwọn tètè àti blanket permission fóbìnrin láti lò ó. èyí tí afáramọ́ ń ti wá ohun ọ̀rọ̀ àwọn àfáà tí wọ́n ní kóbìnrin yẹra fún góòlù lò wọ́n ti kọjá lókè quantity ní bọ́tìnì aṣọ tí wọ́n sọ yẹn alámọ̀fẹ́. ọ̀sẹ̀ tó yí dáadáa bí láwọn àfáà kan tó tí wọ́n lè lò ó. ṣùgbọ́n àní sọ wípé ó takò náà ẹni ò kí ń ṣe áàlùfín náà tó bá lò ó tó bá jẹ́ pé conviction yẹn lọ́rọ̀ àwọn àtàkùnjù yẹn ọkọ̀ tí wọ́n balẹ̀ síta àwọn tí wọ́n ní kàyẹ̀rà tó nílò. bọ́tù lé èmi ìkóbìnrin èrè ní o a lè ní àzà property nílùú sára ní nǹkan tá à ń sọ yìí. ọkùnrin lè ní ní property kò lè ní sára ní. bọ́tù lé sàn pé gold nǹkan tó fi ń do owó mọ́lẹ̀ yìí. tí anytime tó bá ní ó lè ká àṣẹ èèyàn lè ní property but nílò sára làwọn tẹ̀ wọ́n ní kó má ju ní quantity forgotten aṣọ lọ. now another question. okay béèrè apẹ́ twenty number twelve. Àwọn àlékún ọ̀sẹ̀. Àlékún sọ́lá àmọ́ràmọ́tòlá. Ó bèèrè pa ẹ̀ṣọ́ ọmọdé ẹ̀ṣọ́ obìnrin kò bẹ̀rẹ̀ síta.

Now, well, uh, another thing táwọn àfáà tí ní bí kàdúrà lórí yẹn. Ó dára lójú pé nínú ibi tí ọlọ́run bá sọ pé ẹni sí sílẹ̀, ojú orí àti ọwọ́ ẹni ni. Kí ni wa? Ṣùgbọ́n ṣé tójú àtọwọ́ bá jẹ́ ibùkún ẹni sí sílẹ̀ tí ò ṣe haram? Ṣé tí ọ́námẹ̀ntì bá wà ń bẹ̀? Ṣé yìí wà nínú ohun tẹ́ ẹni sí sílẹ̀ àbí kò sí nínú ohun tẹ́ ẹni sí sílẹ̀ mọ́? it's another point of disagreement láàrin àwọn àpá. mo bẹ̀rẹ̀ mention disagreement tẹ́lẹ̀ mọ̀ pé àwọn àpá àlè fún náà gan-an nìyí tẹ́tí wọ́n disagree yìí. àwọn kan nígbà tó lọ́wọ́ bá sọ pé wọ́n lè ṣí sílẹ̀ ó ti kó gbogbo tó bá jẹ́ ọ̀ṣọ́ máa ń sábà wà ní ọwọ́ ó ti kó wọn. ṣe àwọn sì yẹn sí wípé irú ìgbọ̀bẹ̀rẹ̀. àwọn kan la sheikh nafiri dé orí rárá ó ní ọwọ́ lè ṣí sílẹ̀ ojú lè ṣí sílẹ̀ tí èrò ó ti ní kọ̀ṣọ́ má ṣe é ṣe wọ́n tó bá ti fi ẹ̀ṣọ́ síbi tí ó ti máa fi hàn ó ti ṣe ní rẹ̀ fún ẹ láti ṣí bẹ̀rẹ̀ sílẹ̀ you just have to cover it. ó ti ń sìn. mi ò sọ pé mo ní ìpòsíṣàn kan lórí nǹkan tó ti ń bẹ̀rẹ̀ tó wà tó pàtó ni pé àwọn ibi tó jẹ́ àyè tí wọ́n ní ẹni ṣí sílẹ̀ yẹn ẹjọ́ máa fi ẹ̀ṣọ́ síbẹ̀ ìyẹn ló ṣèṣì alámọ̀gbẹ̀. question number. Thirteen. Aleykum salaam wa rahmatulah. Ẹ jọ̀wọ́ sọ pé tí wọ́n bá ń wẹ̀ ní Moked, ó kò dáa mo fẹ́ béèrè wọ́n sọ pé tí wọ́n bá wẹ̀ naked ṣàìsàn máa gbé àwọ̀ kì í ṣe nǹkan tó correct wọ́n sọ bẹ́ẹ̀ ní ìtọ́ but kò sí hadith tó sọ wípé èèwọ̀ ni ṣé èèyàn wẹ̀ ní kẹ́dùn tó ti yé àkótó wájú pé nakedness kan sọ ni pé ó ń wẹ̀ níbi tó pé ojú ọmọ ànábì ádámà ti lè rí ṣùgbọ́n tó bá jẹ́ pé ibi tó pamọ́ ojú ọmọ ànábì ádámà ni àjọmí rí àjọmí òru àríkẹ́ ti sọ pé orí tó ń jọmí kan ń rìnà wọn ṣe pé kí wọn wẹ̀ ní kẹ́ ọ̀sán ká gbé òru wa fún ọmọ ànábì ádámà bẹ́ẹ̀ ni. tó ti garanti bá wà pé ojú ọmọ àádọ́jọ́ ádámù kan ò lè rí òun tó lè wẹ̀ naked. ó di pé ìyàwó aisha nígbà tí wọ́n gbélérò nípa rírí èèyàn àti èèyàn tó ní òun àtòjíṣẹ́ lájọ máa ń wẹ̀ á máa wo tòun wọ́n máa wo tiẹ̀ àwọn àfààní tí kì í bá ni yẹn. however kan wà táwọn ilé ìwé pé ẹni lè ṣe ọmọ títí kó ṣe bẹ́ẹ̀ àwọn àpá àmúlò pé wẹ́l bab superojuti act ni èèyàn bá di sáré pé òun ò ní jẹ́ pẹ́ni bọ̀dì ní hòhò òun ara ní ẹni ń kọ́ bàjẹ́ ń tó lọ́kọ́ ti ń sìn so ìdáhùn kọ́sọ̀ yìí ní ṣókè ni pé tí garanti láti àpéjọ ọmọ ànábì ádámù kankan ò ní rí i kì í ṣe ọ̀tútù àwọn ìhòhò náà kọ́sọ̀ nọmba. Assalamu alaikum. Alaikum salam.

ìdátọ́lá ọba dá ọkùnrin ó yàtọ̀ sí ìdátọ́ dẹ́yìn obìnrin títí ń sùn ọ̀rọ̀ ọkùnrin bá jí nígbà míì máa ń ṣe bí ìròyìn ni bẹ́ẹ̀ ni àtinúdá tó ń fún wọn yàrá ní kìlómítà mélòó ni bọ̀tùlókè ọkùnrin rẹ̀ rí yẹn àti ìbéèrè ni pé ṣé tí ara ọkùnrin bá mú ṣé kóbìnrin bá pé òun o.

ṣẹgbẹ́ ìdáhùn wọn bathroom ṣubí ara kan ni yàrá tí ń lọ ṣubí ara kan ni tí yàrá bathroom kan lọ ó bá wọn bá nílẹ̀kùn ó jẹ́ kí wọ́n wọ́n yọjú lójú wíńdò kí ló fi àtẹ̀sí yàrá tí ń lọ. Wàhálà ni kùtà. Ìjẹ́ mi ti àwọn ìdípẹ́ wà tán ní bathroom ilé àwọn ìṣà ìtàn ni. Ẹ ṣe sùúrù. Ẹ ṣe sùúrù. Sísà tó dáhùn tó bẹ̀rẹ̀ ni àwọn ènìyàn sì ń rí láì náà. ó bá jẹ́ complex kan tó sọ pé ó sọ pé èèyàn ní fẹ́ ṣe kínní ìlú bathroom ní kọ́kọ́rọ́ mi ní tiẹ̀. lọ́sọ́dọ́ tẹ̀lé circumstance circumstance bathroom kan ó yàtọ̀ sí bathroom mi. tẹ̀gbá nítorí pé wọ́n lè gbá mi bathroom kan àwọn yàrá kan wà àwọn ọmọ ọlọ́run ti ń sùn fún dọ̀gọ́. ìkọ́ tí wọ́n ń ṣe àlàáfíà ìkọ́ tí wọ́n ń ṣe àlàáfíà tí ọkọ̀ ìyàwó ẹ̀ ti àtẹ̀káwá kò sí àpàtẹ́ẹ̀tì jẹ alíbi tó yẹ pé wọ́n lè ní freedom tó kò ṣe pé bathroom wọn àbí wọ́n á fẹ́ comfort ni ṣé wà comfortable ṣé wà comfortable ló máa decide kì í ṣe pé kí ìṣèkọ́sọ pé haram ni kẹsàn-án ní bathroom nǹkan tó sọ ní pé tó bá jẹ́ pé ibi tó yẹ pé àwọn tó bẹ tún yẹn ní kù ó ṣe pé ìyàwó yẹn ló ní ibẹ̀ ìyàwó tó fẹ́ bá fẹ́ wọ́n jọ fẹ́ ní nǹkan. àmì bóyá ìṣe nǹkan kan gbọ́ ìgbà tí mo sọ wípé ṣọ́kùnrin ti ṣe ojúṣe mo láwọn àfáàfẹ́ pé tó bá provide ààyè ó jẹ́ pé ó lè níbi kan tó ń tọ́jú ẹrù ẹ̀ sí tí ẹni ọ̀dà pẹ̀sì ní àpò sí. àwọn àkọ́kọ̀ bá ń tẹ́ ní kò sí etí kétí tó ń gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ wọ́n fẹ́ sọ̀rọ̀ àṣírí kò sí ká panu mọ́ rí pé ẹnìkẹta wà ní yàrá pẹ̀lú wa tó bá jẹ́ ẹ̀rọ afẹ́fẹ́ ìdísá ìtọ̀rọ̀ bathroom máa ní à kò jọ tó bá jẹ́ pé ó ní yàrá ó ní everything wọ́n wọ bathroom temporarily ni ní time tó ń lò sí bathroom yẹn ṣáwọn condition lọ́wọ́ àtàtìkọ́ rẹ̀ mọ́ ṣẹgbẹ́rẹ̀ mi ṣe tí tó bá jẹ́ pé time tó wà ní bathroom condition privacy yẹn wà satisfied ó ti yé ó ti fulfil condition tá à ń sọ. Ọ̀dọ̀ ẹ̀gbọ́n yàrá tá a máa sọ a ní afẹ́kọ́ yàrá tó jẹ́ pé sísà ní access síbẹ̀ pẹ̀lú ọkọ̀ tí wọ́n bá ní fọ́ọ̀n ẹ́ kò sí tí wọ́n ń yàrá yẹn àbí a máa gbé ojú ìyẹn kí ó gbọ́ nínú àwọn tí wọ́n ní ráì láti wọnú yàrá tí ọ̀gbẹ́ ni ó tó bá jẹ́ pé yàrá kan wà tó jẹ́ pé wọ́n fẹ́ lè fi temporarily àti time tó fi lè síbẹ̀ yẹn temporarily láti fi condition yẹn kí ló ṣe lè wọ̀ nǹkan tó bá yẹ pé ti àti conjugalation disease tó bá yẹ pé obìnrin mi wà nílé ó máa ó máa ìtúbi ó máa wà close to ẹyin omi kò lè gbọ́ àbí kò lè. èyí lọ́sọ tó bèrè mi wà nílé ó tó bèrè kọ́sàn tó bèrè mi wà nílé. Ok, ṣé mo fẹ́ blanket èmi tí o tó bóyá blanket question lélẹ̀ tí o bá answer lè á answer for any other case náà. Ọ̀dọ̀ ìṣòfin, a bá sọ̀rọ̀ yàrá, tí yàrá sì rí lọ́sàn-án sí ilé ẹ̀sìn ní. Ẹ àwọn ẹgbẹ́ tó gbọ̀n yẹn lórí yàrá tí èmi ń dùn ṣé ti bá ṣe pé ní ọ̀dà ara ilé ìṣòro yàrá ṣé ti ní ìgbé yàrá tí èmi lọ́kì tí èmi ń dùn of course not so particular case ló ń gbẹdọ̀ down question yẹn so the general answer is ibi tó bá ti jẹ́ pé ojú ẹ̀dá ọlọ́run kankan ò rí ojú ẹ̀dá ọlọ́run kankan ò gbọ́n tẹ̀ ń ṣe àmọ́ tó ṣe ní haram ṣẹgbẹ́rẹ̀ mi so ọlá padà síbẹ̀ sí i ó lè tọ́ sọ pé ara ọkọ̀ òun le òun ò fún kọ́ńtìbì níbẹ̀ yẹn ṣe dífẹ́ǹtì àní sọ pé torí pé jẹ́ haram tó ní sexual intercourse torí pé kò fún kọ́ńtìbì i consider together understand ṣé irú ìwọ fúnrù ẹ máa pẹ́ ìtì ẹ̀rọ ríru tó ti yóò sì tó bó ṣe rí yẹn yes. question number. ọ̀gá àwọn àlejò sẹ́wà bí ẹjọ́ bí àwọn ò pé yíyìn ibẹ̀ ilé yìí kan ṣé èèyàn o. àhẹ́n mi ò ní fi mo fẹ́ sọ̀rọ̀ lórí yẹn so wípé ó jẹ́ lè jìnnì kò jẹ́ lè jìnnì àmì ìkẹ́kọ̀ọ́ ó ṣe léèrè nítorí kò jẹ́ lè jìnnì kí nǹkan tá ànábì sọ ó ní sẹ́tù máa bẹ́ẹ̀nà ààrùn jìnnì wà àwòrán àti bẹ̀lì àdán ayé pẹ́lú rọ́jùlẹ̀ mùsùlùmí bísímìlá ó ní gàgà tọ́lọ́ máa ń fi bu àwọn àǹjẹ̀mú lójú tí mùsùlùmí bá ti fẹ́ wọnú toilet ẹni kò sọ pé bisimilà. àwọn tó máa ń sọ fún yín pé àǹjẹ̀mí afẹ́fẹ́ yìí ẹ máa dá wọn lóhùn pé ọ̀rọ̀ tẹ́kìsì ni tẹ́kìsì tá a bá sọ pé bisimilà ẹ̀ka tó wọlé wọn ọ̀rí wa. sọgbọ́n ẹ̀yìn láti lè. aleykum salaam wa rahmatulah. aleykum salaam wa rahmatulah. àbí ọba jẹ́ ọmọ òrukàn. what's your number? fifteen. okay tí ọba jẹ́ ọmọ òun kan tí àwọn tó kù fún ní parents ó dẹ̀ tẹ̀lé ó ti rẹ́dí láti marry. àwọn tó ń represent àwọn tó yàn wà blue ẹ̀hẹ́. wọ́n bá ní pé this tó máa mú wá tọ́pẹ́ máa mú wá o ọtí wà náà tí ó bẹ̀rẹ̀ wish láti fún ọ lọ́sí ìdìbò ìwé wọn pé àárọ̀ ah, mi. kí ni tó bá yarí fún ọba ah, òun ò òun lè provide it because òun ò kí mú kí òun dẹ̀ lè dìbò. káwọn dẹ̀ yìí sì ah, provide it.

òun ni kó yarí pé rárá mi ò ní fún ọtí ká máa wá wo tó máa wá ṣẹlẹ̀ bí wọ́n máa wá torí ẹ̀sẹ̀ káwọn ò ní fún lọ́mọ tó bá wá láwọn ò ní fún lọ́mọ torí ẹ̀ títí táwọn sọ fún ẹni tó bá jẹ́ adájọ́ ilé ìṣẹ̀rí àgbáyé ìdí báyìí báyìí ni wọ́n ṣe kọ̀ láti ṣe ní lọ́kọ adájọ́ yẹn máa pàṣẹ tó kọ́bi kọ́bi lọ́kọ tẹ̀ǹtẹ̀fẹ́ tó kí wọ́n kápẹ́ jẹ́jẹ́ kákọ́ṣe wá àṣẹ fáwọn òbí wa pẹ̀lú sùúrù ká jẹ́ kí wọ́n rí i ohun tá a bá fẹ́ kọ́lọ́ lọ́wọ́ sí àní ti tó ṣe léèwọ̀ àní ti palẹ̀ ẹ̀ mọ́. wọ́n bá wá gbọ́ yé sálẹ̀ ńlá rẹ̀ bá ọ̀ bá gbọ́ yé àrìkìní ẹ̀ sí bọ́dà sí bọ́dà ni wọ́n ní kó mu wá òun la fẹ́ kó gbà. tí bọ́dà bá wá gbà tí òbí gbà yẹn gbà àgbẹ̀gbẹ̀ sí ní ìkàgbọ́n ọ̀wá rẹ̀ mú lọ ìdúró ọlọ́run ló máa gbẹ̀yìn ẹ̀ tuntun ló ṣe ń lọ. ẹ̀fọn ẹ̀yọ ṣé òtúbọ̀ tó wà tí ẹ bá gba omi sí ìyàwó tuntun lẹ́sẹ̀ ó máa ń ṣe nílẹ̀ yorùbá. ọ̀hún bẹ́ẹ̀ kọ́kọ́ ń sọ wípé àwọn nǹkan tó bá jáṣà tó sì ò bá tako ṣẹ̀ǹgọ́ ká má wàá lo generally àṣà tó sì ò tako tí ò ní í ṣe pẹ̀lú ìgbàgbọ́ orí ìgbàgbọ́ nǹkan orí ẹ̀rí ni wáhíù la fẹ́ ká fi kọ́ kí la máa gbàgbọ́ kí la ní gbàgbọ́ ẹ jẹ́ kí n ṣàlàyé méjèèjì ìgbà tá a ní kíyàá lé ó máa pè é pé seniority gẹ́gẹ́ bí ìṣe yorùbá lópin ìgbà tó ti jẹ́ pé ọkọ̀ ìfẹ́ náà dá. ọ̀rọ̀ ìgbàgbọ́ ìlú ti ṣègbàgbọ́ ẹnìyàn. ọ̀rọ̀ pé experience pé ẹnìkan ti pẹ́ ó ti mojú rẹ̀ ó ti mọ àkọ́bí àlejò inú inú lẹ́nu tó jìrọ ẹni adé ẹ̀kọ́ ni. ṣùgbọ́n àwọn nǹkan tó bá ní ṣe pẹ̀lú gbàgbọ́ regulation ló máa ń jẹ́ ká mọ̀ pé ó yẹ ká gbàgbọ́ báyìí ó yẹ ká gbàgbọ́ báyìí. tó bá dẹ omi tútù sí ìyàwó lẹ́sẹ̀ ìgbàgbọ́ tó so mọ́ ni pé omi tútù yẹn o yóò máa jẹ́ sábà bí kí ni àlùbáríkà irú nǹkan ṣé àwọn máa ń fi ọgbọ́n orí mọ́ ṣé àwọn máa ń fi practical experience mọ́ ní nǹkan tó ní regulation ni ṣe bíbí àní àgbẹ̀rẹ̀ bá lọ́wọ́ sórí ìgbàgbọ́ yẹn bẹ́ẹ̀ ni bíbí àní ìgbàgbọ́ bíbí àní. Tá a bá débi ọ̀rọ̀ àtúndà, àtúndà ṣàlàyé ẹ̀ bíbí àní àgbẹ̀rẹ̀ bá lọ́wọ́ sórí ìgbàgbọ́ yẹn bí ìdílé ìyàwó tẹ̀sẹ̀ dábọ̀ tí o tó ti dáwà lẹ́sẹ̀ o. It's a different thing. Bẹ́ẹ̀ Question number fifteen. Asalaamualeykum. Asalaamualeykum. Aleykum salaam. I'm sorry, I'm not number sixteen, but I don't want to be clear concerning the question of the sexual intercourse in the bedroom. Okay. One time, one has done uh, as far before entering the bedroom. Yeah. Now you are family, you are having bed together, something uh, around her. So, can you now still that as cow? I normally do before you have sexual intercourse your normal bedroom. That is what I Oh, never too loud, Sarah. So, the question is that, you feel like she's victim at the toilet. Èyí tó sì wọ́n ní a lè ṣe zikiri ẹ̀ ká ṣe zikiri intercourse sísá wa ń bèrè wípé ṣáà lè ṣe zikiri sexual intercourse yẹn tó bá jẹ́ ní bathroom nítorí ìtì ṣẹlẹ̀. màá wá bèrè kóṣàn kan lọ́wọ́ yín tí wọ́n fún fún ọjọ́ rẹ̀ ṣé text kan wà ó sọ pé èèwọ̀ ni ká sọ̀rọ̀ ní bathroom. ṣọmọ ohun tó bá mọ̀ kó wọ́n ní létí ẹ̀. My sister, do you want a question? Do you have text? For example, that says it is prohibited to talk in the bathroom. What are you to do? This is a hadith. Assalamu alaikum. Alaikum assalam. I've not heard of any case or hadith that says you should not talk in the bathroom. But particularly, they said, mention the name of Allah in the breakthrough if you are beaten. I don't know, We don't know the text. No, no, no. I don't know. You don't know the text, that's what I'm saying. I've heard of the lecture, but I don't know the text. Yes. Um, the same set of people who say that are the very ones who say the genie enters the body when you take a bath in the bathroom um, without a covering. And we tell them we don't know any text that says that. You understand it now? So we've heard of several such things that have no basis as far as, are you hearing me? As far as advancing tech to support the provision is concerned. So you do us some favor. This is very well. If you come into contact with those who normally claim such things, ask them, but is there any text that is essential to say one cannot talk in the bathroom? We don't know it. Yeah, I think for long, but soon.

ìgbà ọsọ pẹ̀tà afọ abọ́ ka ara mọ̀ báyìí ó wá ní wá alẹ́kùn sara ọ̀hàmẹ́tìlá ó ní kò sí nǹkan n bẹ nínú o bí ò ṣe ní pé mo n máa dárúkọ lọ́run láláyè lálẹ́ ala ala, ṣùgbọ́n tó ń sọ fún pé haramu ni kẹ́ dárúkọ so anyone tó bá wà lórí ìgbọ̀nsẹ̀ àbí lórí ìtọ̀ tó bá nítorí ẹ̀ lòun fẹ́ dárúkọ lọ́run ó ṣe ń tó dáa jù ká máa sọ àní sọ pé ó ti ọ̀dọ́ pé haramu ni kò gbọ́dọ̀ dárúkọ lọ́run nípò lálù àlá. ìgbà àti láti tí school bí wọ́n lè rè ẹjẹ́ ká ní kọ́ ràn wá lọ́wọ́ kí wọ́n fún ẹ̀sìn text yẹn ká dẹ̀ rí pé hadith authentic ni lágbàtọ́rí kò kò mú wá lára bó bá ti ń sọ ọ̀kan bọ̀ mo ti dá lóhùn kan lóhùn kan mo ti ní kò ní mo ti ní sọ̀rọ̀ fún mi tí a bá ti rí text a máa ń kiri wa padà tó kọ́kọ́ fún wa ní text yẹn ti àlàyé tó lè wá ṣe yìí ẹni tó bá ní ìmáàmù ìmúnà ti násìrì àlùbáni ó ṣe àlàyé ìpínlẹ̀ pé àmọ́ tún tó sọ pé ìrọ̀ ni kápẹ̀rẹ̀ mọ̀dà tó nàm. Aleykum salaam. Ìmáàmù Ìmínà kí náà fèrè bí ìkàlágbáni. Ṣé ọmọ píkì fún náà ẹgbẹ́ mi bọ̀? Ọmọ píkì fún náà. Píkì fún náà pẹ̀lú ìṣòro jù. Èyí kan lè rí sí òun sọ̀hún ṣẹ́kọ̀ fún náà. Wọ́n ṣẹ̀ pẹ̀lú ìjáde ni fún àwọn ìkọ̀kọ̀ọ̀kan tó rí ní ọdọ̀ one. Ó ti yé ẹni yìí kọ̀rẹ́ ìtì ẹ̀ àwọn àlékún kọ̀ọ̀kan òfìkò tó di pẹ́sìtì sínú tí yìí sábẹ̀k. ìyẹn ni nasiruddin alalbani ó wá ṣe tẹ̀mámì lina láti ṣe correction àwọn kílẹ̀mù kan tó wà nínú ẹ̀ tí ò fi hàdé kòtò. ìṣèjọba rí pẹ́kẹ́ sínú àtàtijọ́ ẹ má dàkà láì jẹ́ pé mọ àwọn irú gọ́ọ̀mẹ́ntì yẹn ló fi ṣe àwọn àlàyé yìí pé àbá yẹn ó kàn sí ìdókòó yẹn kí wọ́n sọ̀rọ̀ níbi báyìí pé àmọ́ tẹ́ẹ̀tì tó authentic tó sọ bẹ́ẹ̀ náà. Asalaamualeykum. Aleykum salaam wa rahmatulah. Ẹjọ́ sọ àti gbọ́dọ̀ ìpẹ́ sọ̀rọ̀ mi, kó lè kí ẹ̀ dàda lórí nǹkan tẹ̀sán. Ìṣe ti sáré tàbí bó tún fẹ́ kó wọ́n papọ̀ ní àbẹ̀yà sọ́tọ̀. Lọ́wọ́ kí nǹkan tẹ̀sán fún un. Wọ́n ní kí mo kó tọ́lẹ̀ àti bàtí nǹkan pẹ̀lú àbí mo yà á sọ́tọ̀. Bọ́lá kan tó béèrè gan, ó lọ́wọ́ àtọkọ̀ ń jọ ń wẹ̀, àbí bẹ́ẹ̀ ni kò. Ẹ jẹ́ ká wá ìmájì pé ibi kan ti ń wẹ̀ lọ́dún oṣù wà mẹ́ẹ̀. Ẹgbẹ́ kan ni bẹ́ẹ̀ ni bí ìmọ̀kan tó yàtọ̀ máa ń sàn yẹn. Ṣọ́gbọ́n mi dáadáa. Ṣé ọ̀n tó bá ní tẹ̀sí tó sọ pé rárá àmì ṣé ń bẹ̀ òun ni wọ́n mú tẹ̀sí yẹn wá? Bẹ́ẹ̀. Question number 16. Assalamu alaikum. 16, 16. Bismillah. Now, question one, back to the issue of second wife, third wife. Yes. Ṣé àwọn ìyàwó tó ní láìpẹ́ lórí ara bí ìyàwó ní ọkọ àbí bọ́kọ ṣe ní láìpẹ́ lórí ìyàwó? Ṣé àwọn ìyàwó fún àwọn kò bá jẹ́ third to third or second to third? wọ́n ní láìpẹ́ lórí ara wọn yàtọ̀ sí the normal person to listen to a

ó dà jẹ́ kápá tó bá sàárẹ̀ kálọ̀ kí o tó bá sí káfíń rahamutulá tó bá sálámọ̀ adalóhùn tó bá pè àkéde kálọ̀ jẹ́ nípò tó bá béèrè mọ̀ràn ká fún tó béèrè kọ́sàn yìí tó bá kú kálọ̀ fún òkè ó nìyẹn náà títà tó béèrè kọ́sàn yìí ẹ̀ṣẹ́ gan fáwọn kan tẹ̀ béèrè yìí. àwọn ẹ̀tọ́ tá a ní síra wa gẹ́gẹ́ bí muslim ti àti muslim níbọn bàbá jọ gbé ọkọ̀ kan náà àwọn náà kàtúlẹ̀ yìí. ṣùgbọ́n ní practical life àwọn kan máa ń rò wípé rárá tí ìyàwó àbí ìyáálé òun bá sì orúkọ àárín òun àti ẹni yìí ṣùgbọ́n ìwé ìfẹ́ tó kún fún un ṣùgbọ́n kò sí nǹkan tó kàn láti lọ sálámọ̀ sí. sísà yìí ran alẹ́ pípé ẹ̀kọ́ tó mọ ọ̀yá ní síra wọn nínú ẹ̀sìn islam ó ṣì wà láàárín àwọn orogún níbi kò sí nǹkan kan tó ẹ̀kíṣìrì wa. now àwọn tí wọ́n ní wá wọ́n lè máa gbin àwọn nǹkan kan sí wa lónìí tí a fẹ́ máa justify àwọn ìṣesí kan ọlọ́run ọba ìfẹ́ tó wà justify so ojúṣe wa fẹ́ mọ ọ̀yá kò gbọdọ̀ jáǹtorí ajọjọ́ orogún lẹ́ẹ̀dọ́ kọ̀ọ̀kan náà bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ẹ̀ka ìṣirò rẹ̀. Tìfọ́n tó bèrè pẹ́sàn, ṣé kí wọ́n bí nǹkan fẹ́ mọ̀? Ọjọ́ ìwé ìlú tó kò lókè. Kò lókè. Ṣé kò lókè? Ẹ understand the rule. Mi ò gbọ́ pẹ́sàn yìí o. Ṣé kò jù bẹ́ẹ̀ lọ? Mo fẹ́ jáde ń sùn. Mo fẹ́ ń bọ́. Lọ́wọ́ rẹ̀ tọ̀dọ̀ lókùn tọ̀dọ̀ lókùn lókùn àwọn ẹlòmíì lè máa gbé mi kò sí àdágbé òfin ẹbí bá gbé gbé mi ọkọ̀ bí sáì gbé mi ìdágbé òfin lọ́jọ́ yẹn. ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ẹ̀yìn mi. wọ́n bẹ́ẹ̀ bá ń bèrè pé ta ló kọ́ dandan kókó náà kẹ́ ẹ tó jáde àtẹ̀pé ọ̀kọ́ ni tí ọ̀sẹ̀ mi ṣùgbọ́n mo fẹ́ bèrè kọ́sàn. fẹ́mi àti àbúrò yẹn ló gbin àbá bí ìlọ́kùnrin ó sọ̀rọ̀ ló pọ̀ pẹ̀lú eré sọba tó jáde kì í sọ̀rọ̀ wọn ní kẹta commission lọ́wọ́ ọ̀pẹ́ àbábẹ́wò jáde láìsọ fún sísè náà impression wo ló create to create impression pé relationship wà láàrin láàrin ó wà harmonious so àbíkẹ́ lábẹ́ máa ń kì wá lọ nípa ohun tó bá jẹ́ alábùlétì ó ní débi pé mo pe ẹ̀rù tọ́lọ́wọ́n bá ṣe lọ́rùn ọ̀nà fún alábùlétì láti gbogbo ohun tó múlẹ̀ sí i alálámúlẹ̀ sí àkọ́kọ́ bíi sísà tó apartment so kìí ṣèṣe ẹni eré ni kò sí nǹkan tó kàn án pẹ̀lú tó mò ń jáde kí ló mú wa sí mi jáde mi ò wa ní nǹkan wa ó nǹkan kí nǹkan tó wa lágbárí kálá fẹ́ jáde àmì fẹ́ fún ẹ lọ àwọn nǹkan tẹ́ ẹ bèrè ní good question. tó o bá ní táwọn ojúṣe yẹn mọ ní àwọn mẹ́fà torí àkómọ níbẹ̀ yẹn gbogbo ojúṣe míì káàdì máa kàwé méjì méjì mẹ́ta tí mùsùlùmí máa ní sí ọmọ ìwé torí circumstance tí wọ́n jọ ń gbé bẹ́ẹ̀ ni ojúṣe ni náà lọ́dọ̀ tó lọ fẹ́ràn. ó dàbí pé kó yìí ọjọ́ ti lọ

alùpùpù yẹn kì í ṣe bẹ́ẹ̀ gbé mi ò mọ́ o wọn sọ pé mọ̀ pé ẹni tó ti níyàwó ni ọmọ àwọn fẹ́ tó ìgbà tí ọmọ ìgbà tí wọn lọ sí làwọn pẹ́ẹ́ntì àwọn pẹ́ẹ́ntì tó bá ti ń ṣe ìkọ́ òṣìṣẹ́ gbé mẹ́mọ́ àwọn òfẹ́ wàhálà tó irú yẹn sì kéèyàn ti tàpá sí ìwọ àkàálẹ̀ yìí ọmọ ìyá mi tó mi sí ìkọ́ o owó gbéyàwó mi ò

Títí ìgbà ṣe pé àníyàn ti náà ni pé ẹgbẹ́ sọ́mọ̀ tó ti rẹ́ òtún ní ọ̀rọ̀ rẹ̀. Tí ìgbà ṣe ẹni sọ̀rọ̀. Ọlọ́run ló lè sọ bẹ́ẹ̀. Tí ń dá nínú ìwọ́n fọ́ọ̀kọ̀ mọ́ ẹ̀kọ́lá máa tó fún un. Ọgbọ́ wọ́n ní ìkọ̀kọ̀ òṣìṣẹ́ ìgbẹ́jọ́ wọ́n láì wọ́n gbé káàdà. Mo ní ìkọ̀kọ̀ òṣìṣẹ́ ìgbẹ́jọ́ ìdíwájú kò fún un. Tí bá nínú ìwọ́n náà fẹ́ràn tó fún un ẹnìkan ti ní kọ́ṣẹ́ mọ̀dọ̀ ṣàlàyé ẹ̀gbọ́n tó ṣàlàyé fún mi. ẹgbẹ́ tí ọkùnrin parọ́ nílé àná ẹ̀ ó ti yé bẹ́ẹ̀ sí ìyàwó àwọn olùkọ́ ìgbà tó sẹ́nu kò tọkùnrin ẹ̀ ní ẹ̀ṣẹ̀ ní. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní ṣàṣùgbọ́n ìyàwó tó wà lé kí ni pọ́bìnrin ọ̀kọ́ ní wọ́n tọ́kọ̀ pàǹtà. ìgbésẹ̀ business commission tó yẹ kàn níbi pé ìyàwó onítòwò pé kẹwàá tóbi. àbẹ́ẹ̀kọ́ ẹ̀jẹ̀ bẹ́ńtọ́lá oníkẹ̀ẹ́jì láti pé fún mi lọ́ọ́ lè rè lọ́ọ́. ṣùgbọ́n tó bá débẹ̀ mi ì fẹ̀rí lẹ́kọ́ mọ̀ pàápà àpò àmọ̀ orí kí ni bọ́ọ̀bù yìí pẹ̀lú yẹn tó o bá ń ṣe tẹ̀mí náà ní ìkọ́kọ́ lẹ́yìn now tí wọ́n bá bí yín lóòrè mi ìbẹ̀rẹ̀ pẹ́lú kan máa fẹ́ wúlò ìgbẹ́sẹ̀ sí lọ́kùnrin tí wọ́n bá bí yín lóòrè a máa pààrọ̀ ọgbẹ́ tó ọ̀bá bí yín lóòrè kí ni nǹkan tó wà lẹ́nu pé ẹ̀yìn ó dùn mí àìsíyàwó kan ọkọ̀ kan fẹ́ fẹ́ lè rí kò wá fẹ́ tí wọ́n mọ̀ pé ìtumọ̀ yẹn ti lé àgbàdo ìgbàgbọ́ kò sẹ́yìn tó máa ṣe kí èyí dùn. ẹ̀jẹ̀ ká pílẹ̀ àìsù wọn bá ń dáhùn ọ̀rọ̀ dájọ́ èsì èyí tó ń dùn wọn ni lórí ẹ̀mí kọ́lá tí ń dáhùn rẹ̀. ṣé mo ní permission láti jáde nínú ilé permission? mo fẹ́ mọ ìyá mi pè mí pè mí tó bá òkúta ẹ̀kọ́ táwọn ẹ̀ àti tó ń bẹ̀rẹ̀ ọ̀tún ọ̀dọ̀ ọ̀pá rẹ̀ ìgbẹ́kẹ̀ dáhùn ọ̀tún ìfẹ́. ẹ kàn nígbà wọ́n kọ́ máa fi bó ṣe ń wù wá dáhùn kọ́ṣẹ́ mi èmi ò ní dáhùn tẹ̀lé mi mo fi ọlọ́wà búra. tí wọ́n fẹ́ dáhùn bẹ́tẹ̀ pé ẹ̀rí sọ báyìí ẹgbẹ́ wọn fẹ́ yé ọlọ́wà nǹkan tẹ́tẹ́ ti sọ ni pé àádọ́dọ̀ àwọn ọmọ náà ni nǹkan tó ṣe bẹ́ẹ̀. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك

gbà. Oh my God.